فعالة مفاعلة فعول مفاعلة مفاعلة فعول أتانا عليم ومدير وذكتور جواب هدى ونور إمام الدين مولد فيه وريه كثير الجاهل الجاهل لكثير إذا نظرتك تلفات لعلم أو ما وهذا الشيخ قول يروي بسبيلا للحبوب قديما ما أتابعه فأصبر به تلوان وأحاسيسي أحاسيسي تحيطون بنا فذا إسحاق أول من شهوري إذا جاء الكريم فكرموه Bí alápàdé bá ń dé sàrẹ̀ wo ya pàdé tó bá jẹ́ ìdòdúkọ rẹ̀. Ìbájá àríkẹ̀rí ìwà ákìrì ó وفي إدراره أوفى الوجود إلهي كل هذا الشيء حفيظا ببلايا أو شروري حفيظا من بلايا أو شروري أكرمكم الله رجل كريم جزيتم خيرا ولا لقيت ما بقيت في اعتراض السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا نعم. إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة فهي في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة أقف ولغبة الحمد لله ولله كل الحمد أجدار كلمتي أنت يا لغبتي ó tún fẹ́ràn nínú tó fẹ́ràn lára rẹ̀ ẹ̀dá rẹ̀ láyé ó náà ní kíyàn tún jẹ́ni tí ó máa ń dúpẹ́ wàlíláyé kó ló lè hàmúdé ajídáró kẹlímàtí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ọlọ́run bá fi kẹwàá láyé tọba bẹ̀rẹ̀ sí yẹ̀wò lọ́nà tí ọ̀rọ̀ wa fi tú ọpẹ́ ó pọ̀ kọjá sísọ. walillahi kullul hamdi ajdaru kalimatin. sọ̀rọ̀ ń dásáyé pọ̀ kó tó dá àwa léèyàn nínú tó dásáyé náà. máa ká mọ̀ pé òun gbọ́lá fún wa lórí gbogbo. máa qala hal insanu inda sabahihi. ما قالها الإنسان عند صباحه أنا أدري كم قاتل وابا ما تاجسا ينتما صناني الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور kàmá ìṣe bílẹ̀ amúsí gọ́ọ̀dì yàó máa hó tí a náà bá ronú pé àná lọ mú tún láfàánà àti rónì ọlọ́mù màdúpẹ̀ sí mi kàmá ìṣe bílẹ̀ amúsí gọ́ọ̀dì yàó máa hó gbogbo ẹni tí a jọ lu àná la tó jọ ń lè ní lọ́wọ́lọ́wọ́ báyìí mẹ́ta ń fàyẹ jì tẹ̀mí olúwarọ́ lè ní àṣìhì ọkàn náà wà áktífù lórí ilẹ̀ ayé ìlànà ṣùgbọ́n lónìí wọ́n ti wà nínú nínú ilẹ̀. mẹ́ta òun fàyẹ̀ jẹ tẹ́mi òlè wàrọ̀ lè níyà ṣìhì. àwọn èèyàn ti wá parajọ wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ṣèdárò lẹ́yìn àwọn ẹni tí wọ́n ti lọ láwọn tí wọ́n bá jẹ́ ní nínú wọn. nàkàlẹ̀ hàmúdù. àwọn èèyàn ti ń sọ pé àṣó tiẹ̀ máa kú tọ́lọ̀ bá ṣe wà fíìmì àti ní opportunity. lọ́kẹ́lẹ̀ hamdu maulana alama fàbìtàhó. ọ̀tọ́kọ́ fún lórí oríṣiríṣi orí tó ṣe fún wa. ilé iná minal khairati wal barakati. oríṣiríṣi ìkẹ́ àti àwọn oríṣiríṣi ìdẹ̀kùn ewu àti ẹ̀rí wí ṣé alama fàbìtàhó tó ti pàtẹ́wọ́ lọ. Lakal hamdu maulana. Àìmọ̀yọ̀ mẹ́lẹ́ha mi tó ti dọmọ ókọ̀. Lakal hamdu maulana. Àìmọ̀yọ̀ ọmọ àfá mi tí wọ́n ti dọmọ aṣẹ́wó, ọmọ olóṣó, Lákàlẹ̀ Hamudu Maulana. Àwa wà bá wa ṣe wá wà yìí. Lákàlẹ̀ Hamudu Maulana. Àwa wà nínú ọgbà ilé ẹ̀kọ́ ìwà ń ná kéwú. Lákàlẹ̀ Hamudu Maulana. Ìmáyà ẹlòmíì tó lọ lé kéwú kódà jáde ní Jamiu Akiwo dá lẹ́nu ẹ̀. Lákàlẹ̀ Hamudu Maulana. Ìjàrún rẹ̀ mọ́ṣá tó fi jáde yunifásitì ilé ẹ̀kọ́ ẹ̀sìn ilé kéwú kan. Lákàlẹ̀ Hamudu Maulana. Ẹ jẹ́ kó mọ́ máìkì dáná ẹ̀yà máa maulana. Ọmọ àpapọ̀ ilé ẹ̀kọ́ wa ń fi kéwú wa lórí àtẹ́lẹ̀ àánú yìí. Àlámà fọ́bítà wó. Ẹ wá ń ṣe bí dìbéètì láàárín àwọn obìnrin wa ń la ọkùnrin aláàmà àfàdé ìtàfò. Mo ní kí n sọ rí sọ́tara kọ̀kọ́ ní ẹ̀dí ìparí ẹ̀. Lẹ̀gálẹ̀ àmúdò máa ò lánàá, aláàmà àfàdé ìtàfò, àlẹ́yìnà mìnàlẹ́kọ̀ wálé bàrọ̀ káàtì. Oye, àwọn ọmọ náà lọ́njọ́ má jọ yàyà kó yá. Àlẹ́yìnà mìnàlẹ́kọ̀ ìrọ́tì, wálé ka kí ó lẹ̀kan ṣe ń ka tí wọ́n rẹ̀ ń pọ̀ àwọn ọkùnrin mọ́lẹ̀ yẹn omi àdẹ̀mà bọ́ mi ṣùgbọ́n bí mo ṣe ń bọ́ ní tèmi náà dùn mi náà nírò ilé nínú ẹ̀jẹ̀ mi. làkàlẹ̀ hamdu maulana. àdúpẹ́ fọ́lọ́run lórí oríire sáré. wọ́n lè a máa fọ́ bìtà ooo. ọlọ́run bí tó kù sí ọlọ́run jọ máṣe tún wa ṣe. wọ́n lè iná mi náà lè kọ́ ìrọ̀ ti ilé ẹ̀kọ́ wa ilé ìtọ́lọ́run ti padà bọ́ wájá di yunifásitì lọ́wọ́lọ́wọ́ báyìí ni ní ìlàrò wá ń bí ọba tó fẹ́ iná ṣe kò ń gẹ oríire tí ẹpàtùkò tí náà ni wọ́n padà upgrade ẹ̀ dé yunifásitì tipẹ́tipẹ́ náà ni àwọn ìjọba wá ti máa ń pò láàrin ara wọn a ní dìgírí àti iṣẹ́ ìdìkan náà náà jọ ni wọ́n ṣùgbọ́n wà tó bá padà yára máa rí pa ah, ibi tí dìgbì ń dé lẹ́nu iṣẹ́ iṣẹ́ ń di òdí bẹ̀ àwọn máa ń padà ń takú síbì kan ni. ta'allam falaysa limar'i julatu alima. ẹ wá bí mọ́ni wọlé sílé pẹ̀lú pé mọ́ تعلوهم فليس لمن يولد عالما àbí ọlọ́run kó jọ kó jẹ gúlẹ̀ dáadáa o. Yíyí yóò tó bá bọ́ sí kó wá lọ́wọ́ ọlọ́run kó bá fi bárọ́kà tó pọ̀ sí. àmín. Gbogbo àtẹ́ bá ti pè wá náà làwa náà gbọ́dọ̀ jẹ́ pé yín, àmọ́ náà ni fún wa. Torí pé kì ń ṣàwà nìkan la wà láyé, kì ń dẹ̀ ṣàwà nìkan la kíw. Àbí Ọlọ́run kó jọ kó jẹ́ kíkíw tiwa náà wúlò bí tàwọn ẹni eré tàná. Àmín. Sẹ́bá wá pè wá tàbá wá dáhùn ó jẹ́ kan nínú tọ́lọ̀ máa bí wá lálẹ́kẹ̀yà mọ̀ nígbàtí kí n ṣe pé àyè fún kò sáàyè ẹ̀dẹ̀ tí máa ń sáábà sàsọ tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ pè wá débi pé tí yàn bá ti ẹ̀fẹ́ sọ pé kò fẹ́ sáàyè ẹ ti ṣe tí kíyàn máa rí sọmọ ẹ ti sọ mí láti bí okòṣù mẹ́ta ìtúbọ̀ wá pẹ́jù ní bóyá bí okòṣù kan bẹ́ẹ̀ náà lẹ́tún máa máa pè lọ pè bọ̀ ẹbílẹ̀ náà lọ́wọ́ àwọn tí àgbọ̀dọ̀ wà ní ó ráyẹ̀ ta wà yìí náà kárí àwọn nǹkan tí ó bùkátà kabara sọ ká tó wọnú wà sí ká má sọ torí pátà wà àtẹ̀yìn náà ní kí ó jọ níwá ọmọlé kí ó náà dẹ̀jọ níwá ó wú mi lórí púpọ̀ ó dẹ̀ dùn mọ́ mi nínú ṣùgbọ́n màá pàkíyèsí kan mo kí sáàdùwà tí wọ́n ṣe rọ́ àázàkùnmọ̀lọ́hù kọlọ̀kọ́ mọ́ṣàbáwà túbọ̀ bòyè kún yín jù báyìí lọ gbogbo tẹ́ pè wá ọlọ́njá tó bẹ̀ ká jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ tó ilé sí àárín wa lápapọ̀ ìpìtẹ̀ bá ti ń kíyèsí nǹkankan láàrin ara yín tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn ẹ má máa tẹnubọlẹ̀ lọ sọ lẹ́yìn pé ẹgbájá ògbọ́yé ẹwọ́n tó kó sí láàrin ara yínà ní kẹtí máa sọ́dì béèrè kẹ̀dẹ̀ tí máa ṣe research lórí irú tọ́pìkì bẹ́ẹ̀ ṣọ́rọ̀ mi yé wa báyìí ẹ̀hẹ́n tàbá ti kíyèsí nǹkan kan láàrin ń tó lè bí unity lélẹ́yàn ọ̀ وفي هذا الاتحاد قوة tẹbá dẹ̀ fi lè ṣọ̀kan agbára wà ń bẹ̀ gan-an ìwọ́n tẹbá ti bẹ̀rẹ̀ sí pínrán yẹ́lẹ́yẹ́lẹ́ kò ní ságbára mọ́ irun tẹ́ ń ṣe yẹ lè má láǹfààní àti rí ṣe o kọ̀nà kó ma fi rẹ̀ ṣàdánwò fún yín tẹ́bá ti ṣàkíyèsí nǹkankan láàrin yín fẹ́nìkan kó sí nǹkankan lọ́dọ̀ ọkùnrin ni àbí lọ́dọ̀ obìnrin tẹ́lẹ̀ pé kí ní yóò wọlé ọjọ́ bídí à àgbógbáwòrán bídí àdé à kí ní yóò lẹ́rìí ṣé kí ní yóò ṣáà ti máa kó sí nǹkan mí báyìí ẹ tètè sọ ẹ̀sọ́ di pẹ́sọ́nà náà sàláàrin ara yín ẹ̀dẹ̀ tíìtẹ̀ pẹ̀lú ìkìláàsì ẹni tó bá wá ti wá rí pé ah, ètè mi ṣe ní orange ẹ tètè jẹ́ kẹ́niyàn mọ̀ kó tètè ṣàtúnṣe kẹ́niyàn náà ṣe àtúnṣe yẹn náà pẹ̀lú ikhlas mo ṣe rí kékeré kan láàrin nísìn tí mo rí pé ó wà corrected immediately sòkò sẹ́ni tí ó lè kó sí àwọn eh, irú nǹkan bẹ́ẹ̀ ń gbà míì ẹjá dìdí lórí ẹsẹ̀ wa ká nǹkan báyìí tó bá ti ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọmọ ìyá kan alhamdulillah jaa hadhihi bil-lughati al-arabiyyah wal-kathiru man fahima ma so ìkan nínú ọmọ ìyáde ti tètè súnmọ́ olùdarí wa pé ọ̀dà wọn bá tún dàgbà ibòmí ibi tí wọ́n sì dàgbà yẹn náà tún ṣe oníkèlè díẹ̀ so gbogbo orí eléyẹn náà ẹ sì jọ máa yanjú ẹ̀ láàrin ara díẹ̀ díẹ̀ bákan náà tó ní ṣe pẹ̀lú alìhìnìhìnà pa ṣe ìhtìrọ́mù ya pọ́nlé kò gbọ́dọ̀ délẹ́bù pa bẹ̀rẹ̀ fún alóṣe bùkátà kájọ ọ̀dásánjẹ̀ láàrin ara wa ṣọ́rọ̀ mi yìí tẹ́yìn náà browse kẹka ẹlẹ̀ gbẹ́tẹ́rà jáde kẹwò ẹlẹ̀ jọ ká láàrin ara yìí tẹ́nì kan gbọ́dọ̀ má jà rọ́hà ẹnìkan pé ní à ń tó rò pẹ́ nìyẹn tó burú jù bẹ́ẹ̀ lọ nìyẹn àti lánàá kì í dẹ̀ ṣe pẹ́ ní ìfẹ́ àti tó wà láàrẹ̀ àti tẹ́ríba ló lẹ́bù Àdínú bí nákìlì lábìlá àkìlì fàátàbìrú. Ẹgbẹ́ ni ẹ bá ti rí nákìlì yẹn, a padà wá sọ ní ti ákìlò rẹ̀ fún nákìlù. Àdínú bí nákìlì. Tá ń pè lẹ́sìn àwa Mùsùlùmí tó fi yàtọ̀ sí gbogbo ohun tó ń pè lẹ́sìn láyé. Àdínú bí nákìlì. Àwọn tí Ìsìlámù fi unique. Àtínú bí nákìlẹ̀. Láàmù fi tayọ. Àtínú bí nákìlẹ̀. Láàmù fi ń gbáwájú torí pọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Àtínú bí nákìlẹ̀. Ṣogbọ́n tá ń ṣe ní ẹ̀pẹ̀lẹ́ rí ni ọ̀. Láàbìlá kílẹ̀ fọ́nká ti gún. Ṣé ìròrí la fi ń ṣe? ìròrí kọ́ ẹ̀rí ni. wàlá tẹkún ní hakama fìtín níbi ńlá ayé. ìròkìtẹ̀ máa ń sọ pé nkọ́tẹ̀mí rí padà fún. wàlá tẹkún ní hakama fìtín níbi ńlá ní gbogbo bá ń wòye ní kẹ́yìn sọ o bí mo ṣe rí yìí bẹ́ ṣe kóra ń jọ yìí mo rí àwọn àpẹẹrẹ dáadáa tó pọ̀ láàrin torí tí bá ń ṣe bẹ́ẹ̀ ni kí ni ẹlẹ́ha fẹ́ wá ṣe láwùjọ yìí tó bá pẹ́ ní bídí àbá ní torí tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ni kí ni ẹni tí ò tí ìfi bẹ́ẹ̀ gbọ́ súnà yìí fẹ́ ṣe láàrin yìí tó bá ni àwọn ẹlẹ́ha náà dẹ̀ rí àwọn tó kù náà sí pé àwọn ilé tó bẹ́ ṣe wájọ rọra mánéjà ara ń bọ̀ yẹn ẹ má wàá gbàgbé pé n tó jẹ́ pìlẹ̀ tó so wá pọ̀ náà ní alukuran àti hadith ẹ má dára yín padà síbẹ̀ tẹ́nì kan bá ti kó sí nǹkan kan ẹ má dẹ̀ máa sọ̀rọ̀ ara yín lẹ́yìn ẹ dẹ̀ dìtẹ̀ mọ́ra yín àbí ọlọ́ọ̀bá kó jọ kó má jẹ́ kí ṣetán níwọ̀ yín ọkùnrin ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn ṣe lónìí bí mo ṣe wò dánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú mọ̀dún yẹn ẹ̀kẹ́ sọ wípé ọ̀nàwọ̀nà lè máa dọ̀rọ̀ ó ní ṣe pẹ̀lú kákọ́kọ́ yanjú kí ní ó ń jáyé bákanáà ká wá fọ̀bọ̀ wá bá kí ló ń jẹ́ ọ̀nà bí tàà ṣe ń lọ ẹ̀tàn jẹ́ ẹwẹ́ láwọn èèyàn ti gbà pẹ̀lú ayé tó fà táwọn èèyàn ti rò pé bóyá àwọn ti dé ibi táwọn ń lọ ìgbàgbéwò láwọn èèyàn ti gbàgbà kìyàmà tí wọ́n fi múra síṣẹ́ ń tọ́fẹ́ lọ dé bá lọ́hùn-ún eléyìí náà ni tó pàtàkì tó yẹ ká rán wa létí èyàn gbọ́dọ̀ mọ̀ bí tá wà tẹ́sìn ọba yé èyàn ayé ò lè yé ẹni tẹ́sìn bá yé làṣírí ayé ti wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni tẹ́sìn yóò bá ìtí yé ayé ò tí o wàhálà ẹ máa pọ̀ nínú ayé a máa sáré tẹ̀lú jìjì ni ẹmọ bí kíyàn máa lé ara ẹ̀ bó bá ṣe ń lè lò náà tẹ́sẹ̀ mọ́nà lò náà ń sáré tí ó lè bá bẹ́ẹ̀ ni àkàrí ẹni tó ń lé ayé ẹni tó wà nínú ayé tí ò mọ̀ tó ń tẹ̀lé tó bá rẹ̀ ló ń tẹ̀lé káàkiri náà ibi tó máa gbé ẹ lọ tó ẹ̀sẹ́ dì ní tó kọ́kọ́ ọ̀dá sáàndì kí ló ń jáyé lẹ́yìn wá gbà náà ìjá ọ̀run ti ẹ̀ àkọ́kọ́ náà kéèyàn máa dáòtú bíbẹ̀ ọ̀run ó ti sọ ní di kèfèrí لأن من شك في ركن من أركان الإيمان فقد كفر زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير ọ̀ṣàlàyé ìdájọ́ kan ń bí ní ìsìn pé tíyàn bá ti dáòtù ìkan nínú tí ń ṣe arkanul iman mẹ́fẹ̀fà yẹn tí al'iman bil yamil akhiri náà jẹ́ kan nínú ẹ̀ ìnígbàgbọ́ pọ́jọ́ kẹ̀yìn bẹ tíyàn bá ti rò pé kò sí jàrí ṣó lè wàṣá ní ògbà ẹni náà ti di kèfèrí nìyàn نرحب بشيخنا أهلا وسهلا ومرحبا بكم وطيب الله حياتكم èèwọ̀ ni kíyàn ní àtakò àbí kíyàn ní iyèméjì. zàmà lẹ́dìnà káfàrú alẹ́ yóò bẹ̀rẹ̀ fún. ọlọ́run bá ní àwọn kèfèrè ẹwọ́kẹ́lẹ́wọ̀n tọ́lọ́run bá lòun bí zàmà àtàkọjá kéèyàn máa ro ohun tí ò lè ṣẹlẹ̀. za'ama alladhina kafaru. ọlọ́run sọ pé zọ́nà alladhina kafaru torí pé tó yá pé zọ́nà ni zọ́nà mi máa wà tó máa wà rọ́ọ́jẹ́ ó rò ó dẹ̀ padà jẹ́ ṣùgbọ́n tọ́lọ̀ ń bá lọ kẹ́lìmọ̀ záàmà ìtumọ̀ rẹ̀ ni pé àbámọ́dá ó mú záàmà alladhina kafaru allan yub'athu. ọlọ́láwọ̀ kẹfẹ́rí kò yí bàlá ọlọ́ni sọ fún wọn bàlá ọpọ́rọ̀ òdíbọ́ ṣe ń ròyìn ọ̀rọ̀ bí látọ̀bẹ̀ẹ́ fún لتبعثن ربي لتبعثن ثم لتنبؤن بما عملتم kákan wá kójọpọ̀ bá ṣe kójọpọ̀ láyé yìí tàkànjọ́ ń pàdé lọ́jà àtúlórí ibú tàjọ ń wọ bọ́ọ̀sì àtàpààyàn àtàpẹ́ran tàjọ ń kíù lórí láìnì kan náà ní báǹkì

àwọn kan lọ láàrìjẹ́ nínú náà àwakọ̀ pẹ̀lú àánú ọlọ́run alọ láàrìjẹ́ náà kọ́lọ̀ ṣe máa dín ṣùgbọ́n wà látàáyé yìí àwọn èèyàn ọdá sáàdì ẹ̀ púpọ̀ káwọn dààmú káwọn ṣe wàhálà káwọn ṣàkó nǹkan jọ láyé mo wá sọ bẹ̀rẹ̀ pé ẹni tẹ́sìn ò bá yé ayé ò lè yé o Ayá tán á dìsífẹ̀ títí títí. Yá náà. Àwọn agbọ́n tọ́lọ ń gbà wà sọ ní. Inna wa'dallahi haqqun fala taghurrannakumul hayatud dunya. Ilé ìtọ́lọ ń sọ yìí, bó ṣe ń bá Abdullahi àti Aisha sọ̀rọ̀. bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá ń bá bọ́sí àti moses náà sọ. yá yohana. ọ̀rọ̀ bá ń sọ iná ọ̀rọ̀ iná ọ̀rọ̀ tó kọ eégún jọ bí àti eégún jì ní àtòrò bí ni. yá ọba tó kẹ́lí mọ nọ́ọ̀sù ń ní gbogbo ata wà láyé ni. yá bá rán

èmi ni mo nílé iṣẹ́ mi náà ni mo tún nílé mo tún sí nílé. ọ̀la tẹ̀gọ́rán kú mo lè háyà ẹ̀tún dúnìyà. ẹ má má jẹ́ kókó àìrójú ráàyè báyìí bí láàyè lè ẹ má sọ mí tara fẹ́ nìkan kó da ọ̀nà orúmọ ẹ lójú náà ní alàrú rọ̀ṣẹ̀ báwọn. ẹ má gbẹ̀tàn jẹ pẹ̀lú oríṣiríṣi tó fi ń hàn yín ẹ ẹ gbọ́dọ̀ gbọ́yé pé ààyè kan ni tó máa ń gbọ́njọ́ kan ààyè kan ni tí pé gbogbo wàhálà yóò kéèyàn ṣe nú ẹ̀ Ọlọ́niṣẹ́ rí ń tàà ń pè ní dúkìá. Àlìmáàlù. Owó àti àwọn asẹ́tì tó kùta máa nílá. Wàlìbànú òun. Àtàwọn mata bí. Zina tún àyà kí n tún ní á. ẹ̀ṣọ́ ayé lásán ni. Zina tún. Akọ̀fi dẹkóréètì ayé ni. Zina tún àyà kí n Ẹ̀ṣọ́ ló kàn jẹ́ láyé. Allah.

ìyẹn lọ́lọ́wọ́ wá ń describe fún. Ọ̀yìnrún ní ìdá rabbika. Ó já mọ̀ pálìkì àmà lélé yẹn. Rabbika thawaaba wa khayrun ní àmàlá. Ọ̀run níbi tó máa ṣẹ́kù fún ni, ibẹ̀ ní kọ́ ni wà, mò ń kó lọ sí permanent site wa, irọ́ ló ń pa. Ṣé máa kàn máa pè ní site, máa pè ní permanent. Permanent site, kódà sáré kọ́. pàmánẹ́sà tó ní kálukú àdìjọ́nà àti náà ni ìyẹn àti gbọ́dọ̀ sáyẹ́rẹ́ kó jẹ́ pé àdìjẹ́nà yẹn ni ti wá torí tíyàn bá ti wọ́ bẹ̀ kò tún jáde má ṣùgbọ́n tíyàn bá wọ náà tọ́ tó bá ṣiṣẹ́ àlìjánà tí má ní wà lọ́kàn rẹ̀ nígbà tó wà láyé ọkàn ó lè lọ lóbi ṣùgbọ́n tí a bá ti wà ọ̀rọ̀ pa ṣe mistake mú wọ́bí ní ẹmú jáde ìmàlẹ́kà kò sínú jẹ ọ̀rọ̀ alkiyama ìlàmọ́ annamalhaya dúnníyà ọlọ́run wa ní òun fẹ́ tún sọ̀rọ̀ ayé fún wa ìlàmọ́ annamalhaya dúnníyà ṣẹ̀rí àwọn tí a máa ń lè pè ní àwọn tàbá fẹ́ kọtísìs àwọn tá a lè máa rẹ́fẹ́rẹ́nsì sí àwọn tó wà tó jẹ́ ti pìlẹ̀ yìí mùsùlùmí ní lọ́dọ̀ títí wa àìmọye àwọn àwọn textbooks ní ìtẹ́ pé ayé òlù wọn mọ́ ní sí tọ́bá fẹ́ rẹ́fẹ́ǹsì kíní wọn eléyìíkẹ́ àwọn míì tí wà tó tún kún ju eléyẹn lọ tó advance yẹn lọ alukurani nìkan lè wéṣẹ́ pé gbogbo gbà àfi ká máa padà sínú ẹ̀ hadith ló jẹ́ pé gbogbo gbà àfi padà sínú ẹ̀ òun sí nínú sí mo kọ̀ pàápàá jùlọ ní Islamic studies àbí ní Arabic náà ni tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rẹ́ tí wọ́n tó kọ̀rọ̀ ń pa ènìyàn tó bá wo references yẹn gbọ́dọ̀ bá nínú tó code ọgbọ́dọ̀ rí pàlù Quran àti hadith wa ń bẹ̀ wá ẹlòmí wọ nínú references ọ same topic ṣùgbọ́n àwọn méjèèjì yẹn ibi kan wà tó gbọ́dọ̀ pa wọ́n pọ̀ náà nínú Al-Qur'an àti hadith torí pé méjèèjì yẹn nìpìlẹ̀ tí nǹkan kò ṣe ta ló wá fẹ́ jù ayé fún wa ẹlòmílẹ̀ ti kọ̀ọ̀rọ̀ nípa ayé kó yẹ pé ìwé ẹ̀gàn mẹ́ta àfi tọ́lọ̀ ti jíwé nǹkan ẹ̀ fúnra rẹ̀. ìlàmú annamal hayatud dunya. mo fẹ́ kẹ́ lọ mẹ́wọ́ bọ́lá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìlàmú. ìlàmú annamal hayatud dunya. pé ìṣẹ̀mí Láàrìnbòn. Láàrìnbòn. eré mọdé lásán ni ọ̀. Wọ́n láàrìnbọn ooo. díẹ̀ gbígbà tí yàn kàn ṣe. Wàzínà tán. Wàzínà tán. Ọlọ́run ní ayé ń gbígbà tí yàn kàn ń mo wẹ̀ tán mo wọṣọ mo tún múra mo tún ṣe. ṣerúgbò bàtà tí mi wọ̀. wọ́n tàfà kúrò bẹ́ẹ̀nàkọ́m. jẹ́ òun fóònù ẹ̀ wẹ̀sí tí mi ń gùn. wọ́n tàfà kúrò bẹ́ẹ̀nàkọ́m. ọlá ní nǹkan tó wà nínú ayẹ́lẹ̀ ń wò wọ́n tàkà. àwọlé tó bá rí ilé tí sárágbájá kọ́. wọ́n tàfà tó wà nínú ọ̀rọ̀ ayé yẹn náà lọ. ẹni tó tún wà nínú ayé nípa ọmọ mélòó ni wọ́n bí lágbájá bímọ jù ẹ lọ. ẹ̀ka fọ̀rọ̀ ń fi lé àmì wà lè wà lówó tó dá ni the richest man in the kìnnìkan gbogbo tó kù náà ni ọlọ́ni tó wà ní ayé tẹ́wọ́n máa fi tákàlá ní ara iná ni. ẹ̀gà màbàlẹ̀ ìfì ní ìjẹ́bẹ̀lì gúrù fàárà ìnàbà Nọ́mbà tòfún. Òjò tí ò tí rọ̀, tí rúgbìn rẹ̀dẹ̀ tí ń ṣe àgbẹ̀ lójú ọ̀yìn. Àjọba lókò ah! ń fa ọ̀nà bá túnkún. Òjò ìdí rọ̀, ẹ̀ṣújò lásán lórí. Àgbẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ sí fò sókè inú dùn. tí ò bá wá rọ̀ mọ́ nǹkan. kàmàsálẹ̀ bọ́yì fi ní àjà bẹ́líkù ìfà ọ̀nà bá tún ó. ọlọ́run gbogbo tó ń ṣe kèfèrè lójú ọ̀yìn yìí báyé ṣe ń ṣe ọ́ lójú ọ̀yìn nìyẹn ó dà gẹ́gẹ́ bí òjò tó ṣú tágbẹ̀ tí ń fò sókè tó ṣe. Fún mẹ̀yẹ ní ìjù fatarọ́ wo mo sùn fàrọ̀. Tó bá tẹ̀ wá ìfẹ́ṣọ́ lè rí òjò yẹn náà fi gbin tó fẹ́ gbin náà.

akẹmọ̀yà àwọn mọ́tò mìíràn tó ti di agolo tó ti jẹrà àwọn obìnrin páàkì wọn sí tó lẹ́ pé tí ẹ̀rọ bàrà náà gbà tí wọ́n rà wọn láwọn tó ní wọn táyé pèbò tí wọ́n wẹ́ tí náà àwọn míì tí wọ́n kọ́ ńgbà ẹ̀wọ̀n lè mẹ́ntẹ́ ni ẹ̀wọ̀n tó bí apá wọn àkírọ̀ tí wọ́n sábò ìṣẹ́dí Ọlọ́run wá gbádùn ayé yẹn inú ẹ̀ ń dùn ti náyé. Àfihàn ákírọ́tì àzàbọ̀ ṣẹ̀bí. Wà lẹ́sìn pẹ̀lú ẹ̀, Ọlọ́run padà wá jẹ́ yàrá kìyàmọ̀. Bàbá tó tó ń min Allah wa ridwan. Bẹ́ẹ̀ náà làbúríjì wa ń bẹ fẹ́ni tó gbé ayé tó rẹ́sìn ṣe. Wọ́n mọ̀ kó sáwọn nǹkan kan tí ó yá sí pé ẹ̀dá ò kò sí bó ṣe fẹ́ escape aburú ti dàpọ̀ mọ́ dáadáa pẹ̀tẹ̀ láwùjọ wa tẹ́ gbogbo ọgbọ́n tó bá ń dábàá ipò yẹra fẹ́lẹ̀ yìí wà tún kọ náà ni àwọn tó pláàni fún láwọn ẹ̀ṣẹ̀ ìyẹn àwọn àfúrí wà máa tún lọ́yìn Àtẹ̀lẹ̀ fúnra pé àyí mọ̀ rìn kó rí máa ń mì sáwọn ọ̀pọ̀. Wọ́n máa ní àìlà màtà àrùnlé mọ̀ rìn orí. fi orí rìn báyìí kan sọ pé akílò ń ṣe gan tó fẹ́ kan rẹ̀ lọ́rùn ni ọ̀tọ̀ ní kíyàn máa rìn kó yẹ pé kò sí bó ṣe fẹ́ rìn torí rẹ̀ ò ní máa ṣe kì lóòtọ́ nígbà tó kìí ṣe robot kò sí bíyàn ṣe fẹ́ gbé ayé tó fẹ́ escape níbi àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ kan kódà ọlọ́run fún rárá rẹ̀ sọ alladhina yajtanibuna ọlọ́run wá já mọ̀ pé lálẹ́kẹ̀yà mọ̀. àmàdùfẹ́ràn tún mínà lọ́yìn ìwà rìdùwà án. ẹ̀jẹ̀ fáwọn eléyàn o bákan náà ìyọ́nà ọlọ́run bá ń bẹ fẹ́yìn tó bá ṣe. wọ́n kí ni tó ń jẹ́ gbádùn ayé gan-an náà. Ilá mátà ìgbòrò wà mẹ́lẹ̀ hayàtù dúníyà. Kí ni wàhálà ilà ìlú tẹ kóra ẹni láyé gánà? Ilá mátà ìgbòrò ẹ̀fẹ́mẹ̀tì olówà láyé gánà. Wà mẹ́lẹ̀ hayàtù dúníyà. Olówà láyé. Ilá mátà ìgbòrò. Ọlọ́ni ìgbádùn ẹ̀tàn jẹ lásán ni.

ẹni tó kúrò ní tẹ́tí wọ́n ti lọ sí kú tó dẹ̀ tó ń rèsí fún kọlù kó tó délé tó tún lọ pàdé aláṣẹ́wó àbí tó tún láàdì sílẹ̀ ọtí lálẹ́ ọjọ́ yẹn ṣe lè yẹn rántí àlẹ́kẹ̀yà mọ̀mọ́ ṣó rántí kọ̀díṣà tẹ́ni táwọn bò mọ́lẹ̀ wà ó ti gbàgbé ìyàwó tó sunkún sunkún sunkún sunkún gbà tọkọ ẹ kú olóma ti wà níwájú olóni lọ́wà ti ń rán ẹbá ń sáfà àwọn èèyàn míì ah, ah, ṣẹ́ni tọkọ ẹ wà ní kòtòrè ó ti gbàgbé ọmọ tó náà bú sígbé tí wọ́n ń lọ mú pé òdẹ̀ṣì má ṣe rẹ̀ léṣe tó ti sunkún tí gbogbo ojú ti wú oló ti tàdẹ́ǹtì tó ti bẹ̀rẹ̀ sí tó jádú màálù dùbúlẹ̀ yìí ló ti ti ah ó ní ó àwọn èèyàn ti dáyé gbàgbé bí táwọn fẹ́ lọ dé sí. mọ̀nkánà yúrí dúlẹ̀ ájì látà àjẹ́línà lẹ́wùrúfin àmànàṣà. ọlọ́dẹni tó bá jẹ́ sí pé àlàájìlà ayé tó jẹ́ sí pé ó máa wá rush-rush. mọ̀nkánà sáré dẹ̀ láàmú yìí gbàtí pé èèyàn ti àfi kó ní ọ àfi ní ọ dúlẹ̀ ájìlà. ọ̀rẹ́ wáyé ni ah èmi ò wáyé wá ṣerú o ẹmọ gbogbo oríṣiríṣi àwọn ọ̀rọ̀ rí. mọ̀nkánà yúrí tún lè rán jílá. tẹ́rẹ àwọn tí wọ́n fi ẹ̀sìn gbá wa ní áfíríkà ọ̀n èmi ò sí náà tó gbaná tí wọ́n fi ẹ̀sìn gbá àwọn tí wọ́n fi gbá láfíríkà ibi tán máa ń gbàyọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ni pé ìṣòro ha ayé ń ṣe ẹni ìwà àkọ́bí ọmọ kò yẹ kó wà lójú kan ológo ni ẹ̀ ìwọ kíní kan <laughs> ẹ̀rẹ̀mínà wá rí pá ah, ọ́nà òun wà lójú kan wọ́n ti gbogbo ẹ̀ má gbogbo ẹ̀ àfikà gbogbo ẹ̀ padà àbíkó orí nǹkan ṣe láyé àbíkọ́ náà là fún ẹ̀ ó náà wá máa sá eré pé kí ni mo wá lè ṣe a máa ìṣorí ìṣoríṣiríṣi nǹkan sí ẹ̀ àwọn èèyàn wá ń wá ọ̀nà àbáyọ lóríṣìíríṣìí man kana yuridu al-ajila man kana yuridu al-ajilata ajjalna lahu fiha ma nasha ọlọ́run tó bá pé ohun ń sáré wá tó ń sáré interest nílẹ̀ tí ń ṣayé ẹgbọ́n tọ́lọ́ pé àjìlá ajjalna lahu fiha ma nasha ọlọ́run á tètè fún ẹni kọ́mọ́ kówó ó fẹ́ ni ó ti fẹ́ ni àbí wọ́n lẹ́ni tó ń bá fẹ́ fún nínú ẹ̀ kìí ṣe gbogbo ẹni tó wá ayé níwà ìkanjú kìí ṣe gbogbo ẹni tó ṣe yahoo ló padà rówó liman nùrí ní ṣe oyí lórí liman nùrí ọwọ́ bá bó ṣe ìtẹ́ ó báyìí náà lọ́wọ́ bá ṣẹ́rẹ́ àwọn tó yẹ pé wọ́n ṣe àwọn hùwà bàjẹ́ kan wọ́n dẹ̀ ìtẹ̀ àwọn yẹn tí wọ́n ló burú jù àwọn tí wọ́n hùwà bàjẹ́ kan tó padà bú wọn lọ́wọ́ tí nǹkan wá ṣẹlẹ̀ sí wọn ọ̀rọ̀ tí wọ́n fúyẹ́ ọlọ́run tètè fìyà kékeré jẹ wọn wọ́la nùdé kọ́nà min al-adhab al-adna duna al-adhab al-akbar la'allahum yarji'un ọ̀rọ̀ tí wọ́n fúyẹ́ ṣẹwárí àwọn tí ẹ pé àwọn ń ṣe wọ́n dẹ̀ mẹ́kì ẹ̀ lọ́n díẹ̀ ó gbówó síbẹ̀ tó ti fi kọ́lé epo òun náà wá ti rò pé àà ah, síbẹ̀ sí wá ókè o ẹ má bú wọn o ah, nǹkan kan ṣẹlẹ̀ sí nẹ́tíwọ̀kì wọn ní o àṣẹ́bọ̀ ah, lè mí fi <laughs> ọlọ́rin tó bá lóun wà ní pàdé. àjálìnà lẹ́rù rẹ̀ fi hàn àmànà iṣẹ́ olè máa nùrí dè. ọlọ́run náà mú wá ní kanjú fẹ́ni tó ń bá fẹ́ mọ̀ ọmọ ṣe ti ẹ̀bẹ̀ fún. fún májálìnà lẹ́rù jahanna máa yẹ sí lára màdìmú màmàdé ṣòro ṣùgbọ́n tó máa kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ jàlínà làwó jahannama ọwọ́ ní jahannama ló ma wá padà nds ó dẹ̀ ti ní nípa kìràkìtà ohun tó fẹ́ níláyé ọwọ́ rẹ̀ ti bá Ìyẹn ni àkàrí tánàbí ṣe fún wa, sallallahu alaihi wasallam. níbi tọ́lọ́n ti sọ pé àwọn ènìyàn padà wá wọ́n náà wá jẹ ní ibú ẹni àbùkù ẹni yẹpẹrẹ yìí anábi ṣàlẹ̀ fún wa pé àdúnìyà mu'min wa anábi ní ayé ìkèfèrí ti rí gẹ́gẹ́ bí pọ̀ ti jáde mu'min ti rí ayé àlùjọ́nà wà tó bá gbà kò sí pẹ̀lú owó èlé kò sí tó kàn pẹ̀lú tẹ́tẹ́ pé haram ni ẹ̀yin lẹ́yìn pè ní haram kò sí tó pẹ̀lú ṣìnà kò sí tó pẹ̀lú pé kí nìkan ọtí àdúnyá sí jínú lè mú omi iná àsùmọ̀jì tí àwọn orí pé haram ni adúnyà àìsìnjìnú lè mú mi gbogbo ń tàwà kàkalẹ̀ nínú ẹ̀sìn wa kọ́lọ̀wọ̀n bá wá pẹ̀lẹ́wọ̀ pẹ̀lẹ́wọ̀ pẹ̀lẹ́wọ̀ yìí ìgbádùn ní gbẹdẹmúkẹni lọ́dọ̀ títí wọn ọlọ́run torí ẹ̀ ayé àlìjánà tí wọ́n nìyí aliyé ìdẹ̀rẹ́ bí ọgbà ẹ̀wọ̀n ló ṣe rí fólùgbàgbò ẹ̀wọ̀n olùgbàgbò òdodo ni a fi láti ṣe tó mùsùlùmí tó náà bá fẹ́ wà wò kọ́ṣe tó fẹ́ ṣe tó hùn asọ́ra rẹ̀ di kèfèrí nìyẹn wọ́n mọ̀ ní àwọn ọ̀dàlẹ̀ àkírọ́ta wà sàálàá sàáyàá wà hùwà mọ̀ọ̀mìnà ẹwàjá ma wá fi wá sí ká ma wá fi mójútó báwo lọ́run ṣe fẹ́ rí báwo ló ṣe rí wọ́n mọ̀ ní àwọn ọ̀dàlẹ̀ àkírọ́ akọ̀gbọ́dọ̀ mọ̀ pé lè máa tán ìyẹn ò tán ni kí ni ẹ̀rí pé méjèèjì la bùkátà sí ọlọ́run sọ fún anínà alkùránì wípé àwọn kan bẹ ayé nìkan náà wọ́n ń béèrè wọn béèrè ọ̀run tí wọ́n burú jáì alábìnrin àdẹ́ ẹ̀bẹ̀ náà tẹ́lẹ̀ àkọ́nà tí wọ́n ń béèrè ọ̀run tó náà tàwọn eléyìí ń tán sán gbogbo ní pé atina fi dúnìyà hasana wa ma lahu fil akhirati min khalaq ọlọ́ni táwọn sán gbogbo ní pé bọ́dẹ̀ dẹ̀ kàá bàbá ẹ̀kọ́ nípa Rabbana náàsì fàmínà náàsì máa yẹ kú lù Rabbana àtìná fi dunya wà máa làwọ̀ fil akhirati min khalaq. àwọn ọ̀kan bẹ tó máa sọ pé Rabbana àtìná fi dunya kódà kò sí hasana ń bẹ̀ pàápàá fún aláyé ìdùnnìyà àti tó dábẹ̀ àti tí ò dá sáà fún aláyé fún aláyé tó ń àti náà nínú àwọn ààyè tó jẹ́ ààyè tọ́lọ́run máa ń fi ní ṣe kò ń gẹ gbígba dùáù ayé nìkan náà máa tọrọ ń bẹ̀ wọ́n ní àlékún imani wọ́n ní àlìjánà owó ayé ọlá

fi tún ní àhásánà táwọn. Wọ́n ní dáadáa tinú ayé yìí. Wọ́n fi lè àkírà ti hásánà táwọn. Wọ́n ní dáadáa tọ̀run náà. Hásánà táwọn wà kìíná àdábà náà. Wọ́n gbà kúrò níbi ìyá Ṣẹ́rí pé méjèèjì lọ́lọ́ àbá ní Hásánà táyé àti hásánà tọ̀run. Bẹ́ẹ̀ náà ládẹ̀ẹ́rí. Hadith Ànábì sallallahu alaihi wasallam èyí tó fi ń jẹ́ kámọ̀ pa àwọn kan náà wà àwọn náà rùn àwọn ń wá zúdù ló sún wọn débi irú ẹ̀ láwọn mẹ́ta tí gbogbo náà ti mọ̀ tán wọ́n yẹn eléyìí tí wọ́n wá béèrè bá náà bí ṣe ń ṣe jọsìn láàrin wọ́n tẹ́lẹ̀ tọ́padà rí pé ah, ṣé bá náà bí ṣe ń ṣe àti tó sọ pé wọ́n ní fi òru sùn gbogbo òru ohun báyìí nísìn ìjọsìn ni ṣẹ̀rípà náà bí bẹ̀rẹ̀ àtẹ́lẹ̀ tí wọ́n fẹ́ sọ́nà fẹ́ ṣe yẹn decision wọn yẹn bó ṣe jẹ́ pé ìfẹ́ ẹ̀sìn ni wọ́n ní ìfẹ́ ọlọ́run bá wọn ni wọ́n ní ìsúnmọ́ ọlọ́run náà fẹ́ fi ṣe lójú ara wọn pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run bá sọ pé rárá kò wọlé èmi tẹ́ ń wò yìí náà èmi ni mo páyà ọlọ́run bá jù nínú yín mo súnmọ́ ọlọ́run bá jù yín lọ èmi náà fẹ́yàwó èmi tẹ́ ń wò mọ̀ ń sùn lóru. àtúmúlẹ̀ bí ìnàkúlítùm kàdá wà kàdá.

sọ́lé wà áríkódò. Mo dẹ̀ máa ń sùn lóru, mo tún máa ń ṣàìsù. Wọ́n tẹ̀sẹ̀ wẹ́jú nìsáà. Bẹ́ẹ̀ ìsúnmọ́lá ọba mi ò débi pé kí má súnmọ́ bìnrin. sọ́mọ̀rọ̀ gíbà sọ́mọ̀rọ̀ gíbà àrùn súnà tí ìfàlẹ̀ ìsàmì ní. àbájọ́wá ní ẹni tó bá nílànà tèmi bẹ́ẹ̀ mi ṣe ṣe yóò tẹun lọ́rùn ó fẹ́ tún ṣe kó ga jù báyìí lọ kìí ولا تنسى نصيبك ولا تنسى نصيبك من الدنيا Ọwọ́ àti ní nípa sọ fún ẹ pé má jẹ ayé o. Látánṣà. Tọ́lọ̀ ń bá fún ẹ nínú ayé jẹ́ má jẹ jẹ. Látánṣà náà sí ibà kàmí àdúnyà. Má dẹ̀ wá tó fẹ́ fi jáyẹ lọ, má wà ní ọ̀nà haram. Ọlọ́ni má gbàgbé ìpín ti ẹ láyé. Àwọn tí wọ́n ń sọ fún kọ́rúnà náà ah, ahsan kí náà náà yí wọ́n sọ fún náà pé wà látánṣà náà sí ìbákà mínà dúnìyà. wà látánṣà náà sí ìbákà mínà dúnìyà. àpilẹ̀mọ̀ ẹ̀ pé ó ṣe wá dolówó. wà á ṣàṣẹ kàmá àṣàṣàn Allahu ilayhi. wọ́n tún wọ́n fil ardi. má ṣe fowó ṣèbàjẹ́ fi ṣaṣẹ́wó má nọ fólórin má fi ọrọ̀ sí fáwọn èèyàn má fowó ta tẹ́tẹ́ má fọwọ́ hùwà bàjẹ́ ó tán ṣùgbọ́n tó bá ní láyé tọ́lọ̀ ń bá fún ẹ kìí ṣe haram á dẹ̀ máa fún wájúra wa lọ ṣùgbọ́n sọ́ọ̀sì wo ni wọ́n ti ní tiẹ̀ ṣe halali ni ìyẹn ni tó gbọ́dọ̀ mójútó tí ò fún wa ó ń gbìyànjú ó ń ṣiṣẹ́ tọ̀sán tòru wàhúwà mọ́mìnà ọlọ́run wá kẹ ohun tó lè fi ríṣẹ́ ẹ̀ ṣe tọ́lọ́ fi máa jẹ́ kó ṣe kò ń jẹ́ wàhúwà mọ́mìnà fáwọlá ajáka na sáàyùkan máa ṣe kó rọ́ wàhúwà ìkàkà náà sáàyùkan máa ṣe kó rọ́ torí pé torí pẹ́lú omi náà máa ń ṣiṣẹ́ ọ̀run nínú èròǹgbà rẹ̀ òun náà máa ṣàwọn oríṣiríṣi iṣẹ́ tó jẹ́ àwọn iṣẹ́ tí wọ́n yin ní pé tí èèyàn bá ṣe nínú àwọn iṣẹ́ ọmọ àlìjẹ́nà ni ó kọ́ mọ́sálásí kò dẹ̀ kírun kò ṣe Islam ó dẹ̀ ná millions sẹ́sìn ó ràn àwọn ọmọ òrukàn lọ́wọ́ ó ṣe dáadáa sáwọn

فأولئك كان فأولئك كان سعيهم مشكورا Ọlọ́run náà rẹ̀ léyàn lè yẹ pé sáàyò wọn, ìgbòkègbodò wọn láyé. Ọláìgá káàna sa'yuhum mashkura. Gbogbo wọn tí wọ́n ná gbogbo wàhálà àwọn kan tí wọ́n gbàrò rí pé man bana lillahi baytan bana Allahu lahu man bana lillahi masjidan bana Allahu lahu baytan fil janna wọ́n ní ọlọ́run sọ pé ẹni tó bá ti fi lè anábìnrin tó bá kọ́ mọ́sálásí fọ́lọ́run láyé ọlọ́run akọ́lé fún nínú àgbàlìjánà wà sí ẹlú gbọ́lẹ̀ náà àwọn àfáà àwọn àfáà náà dẹ̀rẹ̀ ká bẹ̀rọ ọlọ́run tàbá fẹ́ ṣe wà sí fún àwọn èèyàn ká máa láá ẹni tẹ́ ṣe wà sí bẹ́ẹ̀ fún tó yẹ pé torí ẹ̀ ló ṣe náwó dídírí sí masalasi tí ó dẹ̀ ṣe Islam ẹ kún fún pé tó wá kẹrù èèyàn bẹ́ẹ̀ wọ́n wà mu'minun ó bá béèrè lọ́wọ́ ipé àgbogbo ah, ládátẹ́ sọ ibó ṣe wà òkè tó ibó ṣe dáa tó yìí so ṣé òun náà lẹ́tọ̀ọ́ sí àà nǹkan kan ṣe lọ́kọ̀ kò kẹ́ ṣe kí nìkan náà tẹ́ bá ti ṣe ẹ̀ ti lẹ́tọ̀ọ́ ẹkàn sign in àkíyàn máa sign in tẹ́bàdẹ̀ ti sign in ẹ̀ ní sign out tomorrow <laughs> tẹ́bà ti sign in sí Islam má tún ṣe rí dàmá ẹkàn sign in pé ẹ̀nà ti di mùsùlùmí wàhúwà mú mi náà ẹjá ṣe wà sí fáwọn tí ò tí máa ṣe Islam pé ẹ̀ àwọn gbogbo ìdàmú dàbò wọn láyé ohun tọ́lọ̀ wọn bá máa kọmpẹ́sìtì wọn lórí rẹ̀ láyé. Láìka lẹ́bí iná ìṣìṣàrọ̀ wù ní àyà àtàtù ní àbílẹ̀ àkírọ̀. Ọlọ́run náà ènìyàn gbà táwọn wà láyé wọ́n fayé ra ọ̀run ká. fala yukhaffafu anhumul azab wala hum yunsarun. àwọn a fi àwọn tí wọ́n fi ra ayé ọlọ́run ní wọn ò ní fúyẹ́ níjọ́ pé dàkí fi ra ọ̀run wọ́n gẹ́gẹ́ bí àfáwà Imam Ahmad gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé àdúnìyà wọ́n ni ayé yìí àyè tá a ti ń ṣiṣẹ́ ni Adúnyà dàrú ní àmàlì. Ní àti máa ń ṣiṣẹ́ ní mítà wáyé. Wàláàkírọ̀ tún dàrú ní àzá. Wọ́n ní àlìkìyàmà ni a ti ń gbẹ̀sàn. ومن لم يعمل هنا ومن لم يعمل هنا ندم هناك Ọmọ Muhammad náà ni tí ò bá di wá ṣiṣẹ́ ń bí, kí ni iṣẹ́ náà tàbẹ́ ṣe ìjọsìn iṣẹ́ tọ̀hún ìbílẹ̀ yẹn ti máa ń ṣe kalẹ̀ bẹ́yàn bá ti ṣe kalẹ̀ láti bí tó wá pé tó fẹ́ jẹ tó fẹ́ mú nìkan iṣẹ́ tó ń ṣe àṣìlágùn ó ṣẹ̀sìn tó jẹ́ṣẹ́ tí wà lọ dé bá lọ́hun mo jẹ́ tán láyé nìyẹn. alladhina takhadhu dinahum lahawan wa la'iba. àwọn tí ò wá ṣiṣẹ́ tó ń kalẹ̀ ní àwọn tọ́lọ̀ bá rò yìí. alladhina takhadhu dinahum lahawan wa la'iba. àwọn ní àwọn làwọn tí wọ́n mú ẹ̀sìn wọn léré lẹ́wẹ́ ẹ̀fẹ̀ àwàdà lásán. wa gharrathumul hayatud dunya. àwọn

àwa ń ṣẹ̀fẹ̀ àwa ń ṣàwàdà rárá o àbáfòsókà wá ń rẹ́rin rárá o àbáwá ń ṣẹ̀sìn wa lọ́wọ́ lábá kíjó mọ́lẹ̀ lábẹ̀rẹ̀ sí jó èrò kò tí yé wa ọlọ́ni ẹni tó bá mú ẹ̀sìn alẹ́bìnà tọ́kọ̀dù dínà húnmúláwọ̀ wà láìbá tó sọ́dẹ̀ eré sọ́dẹ̀ fi ó sọ́dá wàdà wà dọ́rọ̀ ti húnmúlẹ̀ tuntun ni a ilé ayé wá kẹtàn jẹba pé ápùrọ̀ gbogbo ta nídìí náà láàárín pẹ̀lẹ́ ọwọ́ Ọdún فضغتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا Kàmá náà súlè kọ́ àyà òmìnirin mú àdá. Báwọn náà ṣe pẹ̀sí ọlọ́run ti láyé tí wọ́n gbàgbé ọba tó dá wọn. Wọ́n máa kàánù bí àyà àti náà yẹ jẹ́ àdún. Àti bó

alhamdulillah gbogbo tó kù láyé gbogbo ẹni títàn máa dé bá eléyìí nìkan ọ̀ṣẹ́ ló ṣe mú dání lọ síbi tá à ń lọ yẹn ètò ṣe mú dání lọ rí ẹ̀sìn tó ṣe proud kí a máa sọ pé mùsùlùmí ni mí àmì ah, muslim kí náà rí ẹ lórí nǹkan tó ń ṣe ó wà nínú alkùránì mi ó wà nínú hadithu mi gbogbo nǹkan wá tàà ṣe pátá lálẹ̀ rí àwọn ẹ̀rí ká máa fi hàn àwọn èèyàn pé wá ṣe máa bọ̀ wá ṣe ọ̀ lè máa bèèrè lọ́wọ́ pé ń gbẹ̀lẹ̀ tí rí gbogbo tẹ́ dáàrẹ̀ fún ara yín tẹ́ fọpọlọ yín mú ẹwà ọdún tọ́lọ́run ti gbé ayé kalẹ̀ táyé ti ń jẹ ayé gbogbo wàlá máa rán wa létí nínú ẹ̀rí pé ẹ̀sìn tí gbogbo àwọn ànábì ọlọ́run ṣe náà ní aléhìmọ̀ sọ́látọ̀ ọ̀sọ̀lá ẹ̀sìn tí ò ní kankan tó ti bẹ̀rẹ̀ jùgbà tọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí dáàmù èèyàn lọ ẹ̀sìn Islam àtìgbà tọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí dáàmù èèyàn tó fi ń dáàmù Adam àtìgbà náà ní alẹ́ ìsọ́látọ̀ sọ́nà àtìgbà náà ní ìsìláàmù ti bẹ̀rẹ̀ ṣe ti yé wa so látìgbà náà títí dò ní dọ̀la gbogbo ìran ẹ̀sìn tó kù láyé la lè trace ìtàn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tó dẹ̀ láwọn tí wọ́n nẹ́ẹ̀mù wọ́n láwọn orúkọ yẹn àwọn orúkọ yẹn wá látọ̀dọ̀ ọlọ́run ó ní àwọn tí wọ́n jẹ́ iníṣẹ́tọ̀ fún ó ní fáńdà gbogbo ẹ̀ ló ní ta ló fàndélé ta ló dálẹ̀ ta ní amma islam falahu mumayyizatuhu wa huwa min Allah subhanahu wa ta'ala wa huwa dinu lil anbiya wal mursalin ẹ̀sìn islam lẹ̀sìn àwọn ànábì ọlọ́run ó dẹ̀ lẹ̀sìn kan tó wá látọ̀dọ̀ ọlọ́run ẹjá gbọ́ oríire táà mùsùlùmí ṣe kátùmá kà fún wa ká lè mọ̀ wípé alkiyamọ̀ ń bẹ o ibi táà ṣe ń lọ́wọ́ o ibi ìta dé ìyá kan ìyá ń bí ní o bá a ṣe yà nínú oyún ìyá wa táà fi bẹ̀ ṣọ̀nà táà gbàdáyé bẹ́ẹ̀ náà la ṣe yà láyé ń bí táà fi bẹ̀ ṣe ọ̀nà táà máa àtúnṣe máa kúrò nínú sàárè orí ìrìn àjò náà láwà àtúnmá láti bẹ̀ lọ síbi tí ó máa jẹ́ permanent site wa sìsìn láti jẹ́ nàbínú náà kọ́nà ṣe máa tí lọ́mà àjọ́nà kó máa jà wọ́ná rárá. Àmìnà. Anábi sallallahu alaihi wasallam ṣàràyà Ọ̀hálà iná máa dùn ní yá húlíwà tún ní kọ̀dínra tún. Arábi ilé ayé ló jẹ tó ń gbáyé, ó máa ń dùn gan, máa rẹwà gan. Wa inna Allaha ta'ala mustakhlifakum fiha. Ó ní báyé ṣe rí lójú ohun tó gbáyé nìyẹn ó ní ẹ máa wá já gbàgbé pé fi wá ró. Wa inna Allaha ta'ala mustakhlifakum nukhalifukum fiha. Ọlọ́run fi ń rọ́pù àwọn kan ni, àwọn kan ti wá wọn ti lọ túnfẹ̀ náà rọ́pù wọn. Fayanzuru. Ó túnbọ̀ wá fọ ọkọ̀ replace àwọn náà. Fayanzuru kayfa ta'malun. Lẹ́yìn ṣe ń wọ skit ẹ́pà àwọn kan ti wá wọn ti lọ. Mùsàkàlífúkùn. Ẹ̀yìn náà àwọn mẹ́tù ti dé ẹ̀tù ti gbé àkóso bẹ́ẹ̀ ṣe ń ṣe lé wọn lọ́wọ́ àwọn náà bọ́ agbé fáwọn kan tó bá tún yá bọ́lọ̀ ṣe ṣètò ayé náà nìyẹn. Inna Allah ta'ala mo ṣe khalifukum fiha fayanzuru kayfa ta'malun. Àwọn mi ṣe léyìn fún wa bẹ́ẹ̀. Fayanzuru kayfa ta'malun náà. Ó bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bóyẹ máa gbọ́ wà sí lára àwọn tó ti rí kọjá lọ. Fayanzuru tí wọ́n wáyé tí wọ́n rí nǹkan kó jọ ṣùgbọ́n tí wọ́n ti wà nínú kòtò lónìí bóyá àwọn náà tó wà sí fún yín. Ẹni tó ṣe dáadáa

oníbákan náà ẹ bẹ̀rù àwọn tẹ́ ń wò yìí o. Fàtẹ́bù dúnìyà wà tẹ̀kùn ní sáà. Tó bá ti mọ kí omi ní tún yẹn. Tó bàbá wa lọ. Ẹ bẹ̀rù àwọn tí mo náwọ́ sí yẹn náà. Ṣé yẹ ń ṣá? Wàtẹ̀kùn dúnìyà, wàtẹ̀kùn nìsá. Alábìnrin ẹ̀bẹ̀rù ayé ẹ̀dẹ̀bẹ̀rù àwọn àyà wa yìí náà. Wàtẹ̀kùn dúnìyà, wàtẹ̀kùn nìsá. Àbá kó sí tí wọn náà, <laughs> tí a bá bọ́ sínú agbami wọn, ìyẹn lè bẹ̀rẹ̀ kó ìmọ̀ ni wọ́n bọ́ ṣe jókòó yẹn o ìmọ̀ ni lọ́lọ́run fi sí àmì ilé ìrọ̀ o gbogbo wàhálà táwọn èèyàn fẹ́ para wọn torí ẹ̀ láyé yìí tó tán torí obìnrin ṣe ní òkiri gbogbo wàhálà táwọn èèyàn fẹ́ torí ẹ̀ para wọn láyé yìí táwọn èèyàn torí obìnrin ṣe ní ẹ̀ náà ó kó pàpọ̀ gbogbo wọ́kùnrin ṣe ń Fàtẹ́kún dùnìyà wà tẹ́kún níza. Ọlọ́wà ní ẹbẹ̀rù wọn ọlọ́wọ̀n ẹbẹ̀rù ayé ẹ̀dẹ̀bẹ̀rù àwọn obìnrin yìí. Nàmá dúnlé àbàláhùn. Torípa ayé àdánwò ayé àdánwò ni ó tí àwọn bá ẹ àwọn ti lọ ni. Ẹ̀rin tí ìyàwó Azizu mi sọ̀rọ̀ fún ni. Bẹ́ẹ̀ bá àwọn ti ẹ̀yìn tó obìnrin èdè wọn. Pátákó dúnìyà wà tákó nìsá. Àwọn tó máa ń báláǹsì nínú wọn tó máa ń dùn bálò nínú náà ní tọ́lọ̀ ń bá ní kó gbẹ́sìn yé torí ẹ̀wọ̀ brọ́dà ìwọ brọ́dà tó fẹ́ márì má wo yòrò yòrò ara obìnrin fẹ́ o. Ẹ̀sìn ẹni kò wò. Ẹ̀sìn ẹni wàá fi gbádùn ẹ̀wà ilá. Ojú àárí máa bo. إنما الدنيا بلاء لم يكن فيها ثبوت إنما الدنيا كبيت نسجته لعنكبوت إنما الدنيا بلاء ليس فيها ثبوت lẹ́mi ẹ̀kún fi àṣòbó tó ń kò sí Nna náà nà máa dùn ní àkàbẹ́ ìṣẹ́ ìyáyé tẹ́ ń wẹ̀ẹ́dà gẹ́gẹ́ bí kan nàṣàjá tí kò lè àǹkàbò tó nàṣàjá tí ò lè àǹkàbò tó ẹ̀ náà rí ilé tí àwọn sádà máa ń wuni ilé tálàntà kò kọ́ ẹwọ́ bó ṣe máa rẹwà kódà á tún

ẹwà gbọ́lọ̀ tó bí lára. wẹ̀lẹ̀kọ́ di yẹ kí fi ìka mi níra ayò àpọ̀ líbùkú tó wọ́lá àmúrí àǹkọ̀rí bí kò ló máa ń fi ráyẹ mú tó kò ló máa ń fi ráyẹ mú tó. wẹ̀lẹ̀kọ́ di yẹ kí fi ìka. mi ní ha. ó ti tú ẹ nínú ayé ń tó. ayò àpọ̀ líbùkú tó. ìyá mi tá a jọ wà láyé yìí.

gbogbo èèyàn kọ́ lọ́lọ́ nǹkan mọ́. wàlà àmúrí à ń kọrí bí. gbogbo èèyàn kọ́ lọ́lọ́ nǹkan lé mọ́. wàlà àmúrí à ń kọrí bí. ìdá kan máa lọ sínú ebútú wọ́la amúrí àǹkọ̀rì bí i wọ́n tó tí ń gbẹ́ni tó bẹ̀rún fìlàtí tó jẹ́ rówó lé sọ tó jẹ gbèsè tó ṣàwà ta pípé èmi náà fẹ́ di láàrín mi lè sí kọ́kọ́rọ́ kú wọ́la amúrí àǹkọ̀rì bí i ó fẹ́ yá kò ní pẹ́ mọ́ kúlò máa ń fi ayẹ̀ a ń gbáwájú àwọn kan lọ àwọn kan à ń ṣe lédè wọn òkun sunkú òkú akáṣọlérí sunkú ara wọn àwọn àwọn gbọmọ lójúngbà ti kan ni wá kúnjẹ ní àbúsùfíàn ló kú yà mashallah ọlọ́wọ́ ó dẹ̀ ṣe dáadáa láyé Allahumma ighfir lahu warhamhu sáànà ti rẹ̀ tọ́kọ wá ń Àkọ́lẹ̀ sallallahu alayhi wa sallam. Ọjọ́ lè ṣe bọ́jí máa túnfọ́ tí wà náà jọ kan nìyẹn. Law kanati dunya ta'dilu 'inda Allahi jinaha ba'udatin. Alábìnrin ká ní pélé ayé ó bá tẹ̀wọ̀n lọ́dọ̀ ọ̀rọ̀. Ta'dilu Ká ní pé válù táyé ní ká ní Ọjọ́bẹ̀rí ìbá máa rí nǹkan kan tẹ́sì nínú ayé, ká ní pé ayé bá ní válù tó yẹ ẹ̀fán. Kèfèrí kò ní rí nǹkan kò ní rí nǹkan tọ́wù nínú ayé. Oníṣùgbọ́n ọlọ́run ọba ò válù ayé. Ayé ò jẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run. Nǹkan yẹpẹrẹ láyé jẹ́ lọ́dọ̀ ọlọ́run. Tẹ̀ká ní kó bá jẹ́ nǹkan tó bàbàrà ni. kò ní fún àwọn ọ̀tá rẹ̀ nínú ẹ̀ torí kò válù ayé ló ṣe tẹ́ ayé lẹ̀gbẹ́ èyí everybody ló ní access sí everybody ló ní access sí ẹ̀dà pé wọn tó bá yẹ pé ibi tí general lè ti rìn kọjá dúró ń bẹ̀ èyàn ní láti máa wá nǹkan kan fi demarcate ẹ̀ but ibi tó bá yẹ pa ṣe special fáwọn èèyàn kan àwọn VIP àwọn ló gbọ́dọ̀ débì kò ń ṣe bí tánì kọ́kọ́ lè máa bọ̀ gírígírí kó sọ pé mínà lè débẹ̀ tọ́lọ́hun válù ayé ànábì ní kálọ́lọ́hun válù ayé ni mọ́sàkọ́ ṣùgbọ́n lè kí á mọ̀lọ́lọ́ ń válù kèfèrí ò ní tí sàlẹ̀. ọ̀ìnà lọ́dá yọ́rọ̀ kí dúnìyà máa yóò hìbò wà màlá yóò hìbò. alábíwá ní ṣe wá rí ayé yìí. iná lọ́dá yọ́rọ̀ kí dúnìyà máa yóò hìbò wà màlá yóò hìbò. ò fẹ́ láyé. wàlá yóò kí lè máa nà ilà àhábà. kò wá ní fẹ́ nìkan ní imani àfẹ́wọn tó fẹ́ràn dénúdénú tó pátápátá àwọn ẹni tí ẹ̀ nìkan ló máa fún ní imani ṣùgbọ́n owó máa gọ̀ Inna lillahi wa ibadahu futana نظروا فيها فلما علموا أنها ليست لحي وطنا أنها ليست لحي وطنا ní ìbá máa jẹ́ ìgbàgbé ọ̀run torí pa ti rí pọ́pọ̀lọpọ̀ àwọn ti lọ́nsìn kọ́lá tó fi kàn ẹlẹ́ha mìíràn wọ́n ti já ẹlẹ́ha wọ́n ti já pìtìpìtì àwọn àtọ̀pẹ́ àwọn náà wà náà yíò

ló fi bá tó jẹ́ kó wàkárí náà fi ìbòyò ìtìkún ní ẹnu jọmọ́ fi ṣe kàn pọ́sí ìfẹ́yìn tó ti pé bí ìrùjọmọ́ ṣe lọ́lá tó yẹn ọlọ́run ní kìí ṣọ̀rọ̀ ìfẹ́yìn lẹ́yìn òfin ní ìdíkẹ́ ẹ̀jẹ̀ bọ́mọ̀ pàápàá tó kírun torí gbogbo tó lè máa gbé yín síta tó lè máa gbé síta tó máa máa sọ ẹni bí ọkùnrin ọlọ́run bá ó dènà ẹ̀ fún

Wàkọ́ fún ní fìtànà. Wàkọ́ fún ní fìtànà. Ọ bẹ̀rù fìtínà ayé. Wàkọ́ fún fìtànà. Àwọn kan nílẹ̀ Yorùbá yìí bí ọdún mélòó kan sẹ́yìn. Wọ́n wọ́ ọ́sọ̀fà sẹ́ndì lásán wọ̀n tí ìdábújá lókè lọ́wọ́n. Ọ́sọ̀fà sẹ́ndì lásán ní stéètì ni wọ́n o nílẹ̀ Yorùbá yìí náà náà ẹni wá ẹ̀hàn. Wọ́n débẹ̀ pẹ̀lú rúgbọ̀n, wọ́n débẹ̀ pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn, wọ́n débẹ̀

ẹbí ọmọ gbọ́tò fẹ́ dá sí ó ti lọ tó bá ti súnmọ́ bẹ̀ báyìí ó ti lọ kí lọ fásọ́pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn ṣe máa ń jókòó jẹ́ tọ́kọ̀ máa ń ṣàdúrà fáwọn ìjọba ọdẹ̀ máa fi torí pé bá ti rárí báyìí ayé nǹkan ti ṣe wà sí ènìyàn o. ìnàlélàyé ìbádán fòtọ̀ náà ooo. ẹni tó wá lọ́pọ̀ tí ìtà ti súnmọ́ ló fi máa sáábà ní àwọn ènìyàn lára gan-an láti ródòdó sọ torí pé ohun tó fẹ́ sọ ohun tó ti fi ha ẹlẹ́nu kò ní jẹ́ o lè rí sọ tó wá fẹ́ sọ jù

wọ́n ah. rí pé hajj èyàn tó jẹ́ àbí àti èèyàn bí èèyàn ṣáyé ìwà fọ́nà ó níbi gẹ́gẹ́ bí tó kò Ah, gbogbo tó bá gbà la máa fún. jàlúhà ló jẹta wọ́n tẹ kọ̀dúrò. ọwọ́ amú kankan. jàlúhà ló jẹta wọ́n tẹ kọ̀dúrò. wọ́n tá ni wọ́n mú èyí tí wọ́n wá sọ di lújà. Jàlúhà ló jàtà ọ̀hún. Wọ́n wá sọ nǹkan yìí ni tọ́ ma máa fi ṣàkọmọ̀nà ara wọn. Wọ́n dákọ́dù oòrùn. Dáàbòbò ara wọn. Fọ́lì àìmáàlì sí àásùn fún náà. Ìtọ́kàbò sọ́lì àìmáàlì sí àásùn fún náà. Àwọn jẹ́rẹ́ wọ́n wá sọ di ọkọ̀ táwọn máa gùn.

Ah, ọ ma ṣe o ẹ má jẹ́ wà disappointed o wọ́n ti announce àti kánú paper, ṣé kí n ṣọ̀nà tó ti dọ̀dà títọ́ ti commission ẹjọ́ ẹjọ́ kí mọ́ bó ṣe ń lọ ẹjá mi sí sápílà ò tí ìdíbẹ̀ ọ̀dọ̀ ẹjẹ́ kí ọ̀dọ̀ ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ wà ní ìlàrò ń bí tí wọ́n ní wọ́n ti kéde rà sí yunifásitì ṣe mọ̀ ṣìbọ́ tó yọ́rọ̀ bẹ́ẹ̀ yẹn ọlọ́njẹ́ ò dìde lẹ̀ kí ń kó oríire o ṣe rí bẹ́ẹ̀ ṣe wà ń bí ìtẹ́ ẹ̀dẹ̀fẹ̀ sí ilẹ̀ yìí wàláhì oríire ni fún yín oríire ni o oríṣiríṣi èmọ̀ nìyàn máa máa ń rí àwọn ohun tó rọrùn láti sáré jùlẹ̀ jùlẹ̀ sí nínú tó rọrùn láti sáré drop ẹ̀sìn ní tọ́lọ̀n bá wá kẹ́yàn tí àwọn ará admission tí ó ju ẹ̀sìn ilẹ̀ àwọ̀lá oríire ni mú kí n kó oríire náà kọlọ̀ má fòrí ibú kẹ́yàn oríire just three weeks orientation camp ibẹ̀ ni ó ti lù sí fẹjínítì ẹ̀ ẹlòmí ò mú tírí èmi gbọ́ngbà tí mi wà ní káàpù lọ́dún náà ni kò mú tírí ìgbà tó débẹ̀ yẹn kó ẹ tó zírù kan yẹn rí ẹ̀nà pé lọ́pọ̀lọpọ̀ àwọn káàpù yẹn ọ̀nà máa ní màmí ẹ̀sìnwọ́n àwọn market ẹ̀hẹ́n tó bá ti di ọwọ́ ọkùnrin gbogbo àwọn activities yẹn ti lọ kóníkálukú lọ rẹ̀ àyàwó arọ́ lọ́bẹ̀ bíbà ibẹ̀ ni wọ́n ti sọ pé brọ́dà kan ò mú tírí ibẹ̀ ẹnu ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí mú gbára kó tó wá kúrò mẹ́ láàrin ọ̀sẹ̀ mẹ́ta péré yẹn kai òun náà ti wá expert àwọn tó kù ẹ́ sọ pé hánfà ah, sáwọn dẹ̀ wà ní skúl ó dẹ̀ máa ń kírun ó dẹ̀ ṣe gíní kan ìgbà tó kó tó rípọ́n mo bless àwọn fún sáfíìsì ló di pé àwọn kọ̀dẹ̀ rí pínpà táwọn dé ní sí kò dẹ̀ ń kírun dáadáa mọ́ kò dẹ̀ ṣe gíní kan mọ́ tó padà kan fáwọn fún ọ pé ibi tó ń ti máa kọ́kọ́ tèsì ọtí nì bẹ́ẹ̀ náà rẹ̀ kẹ́lẹ̀ mí mọ́ pẹ̀lú ìṣìná manage tó fi graduate àwùjọ àwùjọ máa ń corrupt èèyàn púpọ̀ ẹlẹ́mìnà bó ṣe wọ́n náà gbà yìí ó pé lẹ́sìn ìgbà tó wọlé ó débi tábà ló bá rí pé á ah, ń tọ́mọ̀ ìwọ̀ ìmìnà nìí ló bá rọra fi jáàbù kọ síbi kan tó bá ń lọ lé nìkan ló dẹ̀ ń wọ̀ àwọn pírẹ̀ntì ẹrù pọ̀ mọ́ àwọn sì wà ń bẹ̀ ọmọ kó ti cross border tó bá tẹ̀ jẹ́ orílẹ̀-èdè kí ní ló bá ti ẹ̀lọ kí lórúkọ Burkina Faso president wọ̀nyí tó bá pé ọ̀dọ̀ táórì ló bá ti ẹ̀lọ àbá kí pá bọ́dà torí díẹ̀ yẹn brothers and sisters mo kí yín pẹ́ kó rere o bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ẹ̀tayé yìí ṣẹ́rí gbogbo òwe tẹ́ ń ká nǹkankan yìí ayé náà ló wúlò fún ọ èyí sọ́lù òyìnbó fún àwọn màlẹ́kà náà sáré o ayé tó wúlò fún náà níbi tá àtijọ́ ń kà á tá àtijọ́ ń gbà wí ẹ̀rí tá ń gba gbogbo ẹ̀ tá ń ṣe business tá ń kọ́ oríṣiríṣi káàkiri a ní property ilé a ayé ni gbogbo ẹ mọ̀ ayé láti ń sàtẹ́ǹtì láti ń kíra wa kó ayẹ ẹkù náwó ìkún tó wúlò fún náà láti ń lò fún yìí kákan bá kọjá ẹnu àlá ni ṣẹ́rí tẹ́ máa lò lọ́hùn-ún gbogbo tó bá gbà ní ọgbọ́dọ̀ fún àfi kí n débẹ̀ o. dùnìyàkà dùnìyàkà látẹ̀lẹ̀ àbìhà àbàdàn. gbọ́dọ̀ wà lẹ́ẹ̀ní mi àti ẹ̀yàn àfi kí n débẹ̀ pẹ̀lú ògùn ọlọ gbogbo tó fẹ́ gbé mi dé láàrúdjọ́ náà yẹn àfi kí n ṣe. dùnìyàkà dùnìyàkà. gbogbo tí ò ní mú mi débẹ̀ Dúníyá kà dúníyá kà. Ó jẹ́ káwọn èèyàn kan náà wá dìsá ayé fún ẹ̀táyé wá ń wù ẹ báyìí. Dúníyá kà dúníyá kà. Ọ̀yá Opportunity tó ní láyé má fi ṣeré o. Ìdìlẹ̀gọ́dí yóò là máa yẹlẹ̀ òbí dúníyá hù. Òpònú èèyàn lẹni táyé tẹ́ẹ̀bá rẹ̀ ni nọwọ́ ẹfún ara ní kẹ máa ti kún in nọwọ́ ẹni yẹn sókè pé a ah, ilé tí o ojú tẹ́sì ọjẹ́ ní ìdí ní kẹbí ń ṣe òun torípẹ́ ni tó sílẹ̀ ọ̀gọ́ ọgbọ̀n lẹ́mọ̀ ń yẹ lè obì tó ní ààfọ́ ẹni tí ò sílẹ̀ ọ̀hún tó náà bá kú tọ́ ń boló ń lọ ìdílẹ́gọ́ bí ń ṣe lẹ́mọ̀ ń yẹ lè obì tó ní ààfọ́ ìgbàgbọ́ tó jò mọ́ máa rí lọ́hùn kí ni tó oníkálukú ṣe tó ẹ̀sìn ni ọ̀ ni káánṣó lèrè tí a máa jẹ anábì ìròyìn àlìjọ́nà fún wa káàbà fi mọ̀ pílé ayé pàntí sallallahu alaihi wasallam ngbà tó ròyìn àlìjọ́nà fún wa wọ́jẹ́ káàmù fi ṣeré ọgbà àlìjẹ́nà yìí. Masalul jannati allati wu'ida al-muttaqun. Ìtọ́lá àwọn bá rò ìlélé yẹn. Fiha anharun min ma'in bá rò yìí. من خمر لذة للشاربين وانهار من عسل مصفى نعم. ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاهم أعوذ بالله من ذلك ونسأل الله الجنة آمين أولا أسروا الجنة مثل الجنة التي وعد المتقون أكاوى الجنة إليه تاكتك لفواه لقيا الله فيها نهار من ماء غير عاسن Ọlá ní àwọn akérèmọdò kan bẹ́ẹ̀bẹ̀ tí ẹ pé yà máa lọ bu àwọn omi bẹ̀rẹ̀. Máa ń gẹ̀rẹ̀ ààsìn ni. Àwọn tó dẹ̀jẹ́ sí pé kò ní panilára tó clean tó pure. wọ́n ní àrùn mi lábà ní lámìyàtọ̀ bọ́ yàrú tó rìn mọ́gúnrò. kọ́dà àwọn tó tún wà nínú àlìjánà. Àníháró mi lábà ní. Àwọn akẹ́rẹ̀mọ̀dù kan tún máa ṣọ́ ń bẹ̀ sí ẹ pé kí ló wà nínú rẹ̀. Lámìyàtọ̀ kan jẹrù tọ́rìmọ̀ hún. Lábàn. Àwọn míìk. Míìkì a máa ṣọ́ ń lẹ̀lẹ̀. Lámìyàtọ̀. Kí tàǹjá agolomíkì tàǹjá kìíní ìgbàwọn eléyàn kọ́ yìí tó ń ṣàn níbi tó sọ plọ́sì dé èmi ọmọ olówó kan tó fẹ́ lòun lówó nìsìn káwà lọ́sọ́dẹ̀ kó wá ní ká máa mú rọ́mìkì ó ń ṣènáwó ọwá gbé sọ́rẹ̀sì kan sẹ́gbẹ́ kan bí rọ́mìkì lọ́wọ́ náà tó kún oníkálukú wá níbà ń tẹ́ àmú hmm. kò ṣùgbọ́n kódà àwọn olówó pàápàá tó bá ṣe náwó wọn náà máa wà kẹ́ẹ̀bù ó tó máa ń àwọn máa wojú wọn tó máa fa àwọn ìyọ̀sẹ́ ìnànà gbogbo ah, àgbọ̀n ilé àgbọ̀n ilé wọ́n tó máa fi káàdì wọlé káwọn ṣe yourself owó tó níṣò ti bọ́ gbogbo àtàlógún ṣe ti tánjọ́ kan ṣorí ni kó ló fẹ́ bọ́ wájọ́ kan Fẹ̀lúlìjánlẹ́tì lẹ́tí ìwò ìdálé mo takú. Wọ́n bá sọ fún wa wípé. Wà ní àárọ̀ mi lábàlì lámì àtàgọ́ yọrù fún àmúhùn. Àníhàrù ni odò tó rọra Ṣùgbọ́n pè àníhàrù tó pé omi tó dùn ún bù lómi akérèmọdù. Tó bá ti di búdò tí àwọn bá kó sí ó lè gbéni ló ṣe ni léṣe so ọlọ́run ṣe ní tó wà tó rọrùn láti kókó débẹ̀ tó rọrùn láti àrọ́ mi làbà ní lámíyàtàkọ́ yàrọ̀ pàmùhó ọlọ́run ní míkì ní kò dẹ̀ ní change taste míkì yẹn náà lẹ́mọ máa mú ní wà ní ààrùn ló bẹ́ẹ̀ di kọ́. lẹ́gàdí lè ṣàrìn bí. ọtí tó dùn tẹ bá ń mú. àwọn tí wọ́n mutí láyé wọ́n ló korò ṣóòtọ́ ni ta ló mọ̀ kó náwọ́ alhamdulillah kò sẹ́ sọ́mù sí láàrin wa. Ah! bọ́dá yìí. bàtà ṣe rí. ok ó lè já sí pé nígbà ìmọ̀ kan àwọn sọ́bàá náà máa ń sọ experience ọba ànábìnrin tó jí wọ́n rí nígbà tí ò tí sí Islam ọ̀gbẹ́jẹ́ Salman Faris gọ́lọ́kà náà bí wọ́n ṣe máa ṣe pẹ̀lú àwọn kèfèrí nígbà gazatil Khandak ẹjá gbákòtò báyìí já ṣe báyìí ó kọ́ ànábì pé ẹjá ṣe báyìí ẹ̀ngbà ta fi wà nínú kúfùrù yẹn ẹwà já wọ àláti wọn díẹ̀ báyìí káwà pẹ́ kòtò síbẹ̀ káwà dúró táptà kòtò yẹn ká sọ pé yẹ máa bọ̀ ma rọra súnmọ́ wọn tán bá a ní súnmọ́ báyìí fojú wa rí ń gbà ìmọ̀kan tó ń wà láàrin olómú yẹn wá sínú wọn. ọmọ náà ti kọ̀nfàmù ẹ̀yí pé májọ̀ kan sísà máa dájú bò wọn tó dúdú bá padà sẹ́ndẹ̀ sí sísà lọ tó ونهار من خمر لذة للشاربين Ìgbà ìmọ̀kan ni brọ́dà yẹn ò mú mọ́ ọlọ́run ní ṣe lọ́mù tí mọ́ o. Àmìnà. Ọtí àwọn tí wọ́n mú rí ló kòrò. ونهار من خمر لذة Ó máa dùn kí ń dẹ̀ ní kò dẹ̀ ní lọ́bẹ̀tẹ̀ lè ṣárí bí ẹni tó bá mú bá máa fi lè pé àrùn tí mo mú ìdùn nínú ọmọrẹ lọ́bẹ̀tẹ̀ lọ́bẹ̀tẹ̀ ó tún ti máa ń dùn jù tọba fi kọ́ntẹ̀tì ṣúgà tán bù sínú àwọn tàgbọ̀rọ̀ máa dárúkọ tàn rọmù yẹn tí a bá gbọ́ èyàn rí pé tí a bá tètè mú tán bó ṣe dùn lẹ́nu kí a tètè lọ jẹ́ fínà àti bí ewúro àbí klóòfù kí a lọ jẹ́ lé lórí kó máa lọ ba nǹkan mí jẹ́ rárá wà ní ọ́ bí òjì gbọ́dọ̀ lóòjù náà ni ò gbọ́dọ̀ tún áìjù من خمره لذة للشاربين ونار من عسل مصفى وأنهار من عسل مصفى الله تني بينا أنا كريم أدومين تنبي من عسل مصفى اتبو لون لون شتي بيو ميني أبي تبي وارا ميك أبي تبي أوتي tí kìí pa ní tí kìí dá níláàkáyè láàrín. wọ́n ní àrùn mìnà salim musafa. títí àlásàdé ní ọ́nì oyin oyin tó ń ṣàn ẹwọ́ bóyí ṣe wọ́n tó láyé ọlọ́run wá bá wa ṣe lálẹ́kìyàmọ̀ a máa ṣàn báyìí. ṣùgbọ́n wọn bá àsìkò tí mo fi lọ ṣe hajj lọ́dún tí mo lọ ìgbádùn tí mi rírí lórílẹ̀-èdè mígbà tí mo wà ń bí mo rí ń bẹ̀ sọ̀hánà alhaka ìkọ̀tàn alhaka àhaka ọyọ̀kọ̀lù kódà kó lówó wá ń bí lọ àwọn gan máa ń dé wọn máa ròyìn ni mo ti ló ti mo ti ẹ̀sírẹ́ǹsì ẹ̀rí tí mo lọ ń tọ́gbé sáfì ọ̀sẹ̀ níbi sáà náà ni wà á mú kí ní lọ síbẹ̀ wà á tẹ brọ́bà tó wáyé kò ló fẹ́ mú wà á kàn tẹ́ báyìí kọ́pù akún wà á mú wà á yí tó fún mama táàrin yí mọ́ grọ́bà táàrin yí mọ́ kaṣú gbogbo àwọn èso yẹn wallahi wọ́n dẹ̀ wá ṣe direct tí wọ́n fi kí ń ṣe kí ni tí àwọn kí

àwọn èèyàn ní mú ọmọ ní ojútọ́ fi wo kọ́ máa sógbò náà máa fi kó sógbò àìmọ́mù ah, tún náà sógbò náà lọ ṣáà ah, kí ni wá tún mọ́mù débi ilé ọ̀dá sógbò bá o àwọn èèyàn tún ní mọ̀ tún jẹ bẹ̀ta torí pé tó ti mọ́ kó ìgbádùn ilé ẹ̀ tó wá kéré lẹ́gbẹ̀ẹ́ àlìjánà ونهار من عسل مصفى àṣàlẹ̀ mùsọ́fà. Pure honey. Mini àṣàlẹ̀ mùsọ́fà. Àròyìn kan jẹ́ ní ṣájọ́ ajọ́ lónìí, mògì lẹ́yìn

ṣúgà báyìí ló ti sẹ́rẹ̀ sísàlẹ̀ ìyẹn lọ́lọ́n fi ń kílẹ̀ pé kí ẹ máa wà ní àrùn mi ni àzàlẹ̀ mú sọ fà àwọn undiluted honey àrùn mi ni àzàlẹ̀ mú sọ fà ọwọ́ tó dẹ̀ Wàlàhùn fi ha ha mẹ́rin kò lè sàmàrán ọ̀ọ̀ọ̀. ìgbádùn mẹ́rin ló wà láyé tó lè tó ìgàn kódà gan pàápàá àwọn tí wọ́n jọ́mù tí ayé tò ní ó lò ṣí ọ̀mùtí ni wọ́n àwọn ọ̀mùtí ayé ìgbà kankan ọ̀mùtí tán máa ń pọn tí sínú drọ́mù tó fi rẹ̀bù fún yẹn ni àwọn drọ́mù tó máa fi ń gún àìsí àwọn drinks nígbà pátí ó ní àwọn ọ̀mùtí ayé ìgbà kan fi ń mutí kódà tí ànábì sọ̀rọ̀sà bá wọn lẹ́nu ẹ̀ tẹ́pẹ́jọ́ tí àyà ọtí sọ̀kalẹ̀ lẹ́fí máa rí àwọn àlàyé ìpéjọ́ tọ́lọ̀ bá pẹ́ sí ní haram pátápátá àgbàrá ń ṣàn nínú ìlú táwọn èèyàn fi ń bèèrè pé ń bòdò tó ti rọ̀ tágbàrá ṣàn wá bá ń bí táwọn èèyàn àwọn mùsùlùmí ni ọlọ́run ti pọ̀ sí ní haram wọ́n ti yí ìdánú lé wọn ní olóńṣàn káàkiri yìí wọ́n dánù nínú ilé oníkálukú wọn wọ́n pọ́n sí lé ní tọ́mà lọ ń bù táwọn ìtọ́mà tí náà lèjò ákànlọ kí Wọ̀nàárún mi ní àṣálì mùsọ̀fà. Ọlọ́ọ̀bá ní mo ṣe rí nìyẹn. Wọ́n láwọn mú fi ń àmì kò lè sàmọ̀rọ̀ ti wà mọ́ kí fèrè tó mìíràn bí i ọlọ́wọ́ bá ní àwọn tàwà rí ìta ní wọ́n máa ń lẹ́tọ̀ sí gbogbo ìgbádùn aláwọ̀ fi ààrín kò lè sáàmàrán àti ìkíná hálòdì àti ìṣubú náà yọ́n tíra wọn iná lílá ọ̀nà ẹ̀rọ jẹ́ òní kò sí ń tira wa bọ́sí ẹ̀kọ́ bú ti ẹkọ́ yí padà ìmá máa pàdé àánú ọlọ́run tọ́lọ máa ṣe lè wa kò tí ọmọ amú tó máa máa dàn láàmú ó ti yóò máa ń jàjẹ́ kì ń gbà tí ọmọ ayó tó tún máa lọ lògùn kò sí relé ẹ̀rá ṣègbọ̀nsẹ̀ ń bẹ̀ kò sí tọ́lẹ̀tì

ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم tó bá lẹ́tọ̀ sáyé ta sọ yìí. Àlàmú fi àmì. Àbí ẹ̀rọ àrìjọ́nà ó ní fèlè jannati. Iná fèlè jannati. Àìnà ọ̀rọ̀. قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت Gbàtọ́lọ̀ ń bá ní kànáà bí rọ ìrìnjọ́nà fún wa. Qala Allahu ta'ala. Ọlọ́lọ́wọ́ bá sọ fún wa. A'dadtu li'ibadi. Anábìnrin rìpọ́tì tọ́lọ̀ bá sọ. A'dadtu. Mo pèsè kalẹ̀. Li'ibadi salihin. Fún àwọn ẹrú mi, àwọn ẹlẹ́hà àtàwọn ọkọ̀ ẹlẹ́hà yìí. Límbádé sọ́ọ̀lìhìn. Kínú gbàwẹ̀gbàwẹ̀ yìí. Límbádé sọ́ọ̀lìhìn. Ọba ni mo pèsè kalẹ̀ fún wọn náà jẹ́nà. Máa láàárín ọ̀rọ̀ àti. Máa láàárín ọ̀rọ̀ àti. Ẹnìkan. Ohun tó jú òrírí. Wọ́n láàá Wàlá àkọ́kọ́rọ̀ alákọ̀ọ́líbi bá ṣàrí. Ó dáhùn tọ́lọ ọ̀fìsílà àlìjánà, ohun tí ò rúwú yẹ́rí lẹ́ni ẹnìkan. Tí yóò rò rí pò ń fẹ́ ṣe, àwọn Chinese ṣe ṣe oríṣiríṣi nǹkan tó àwọn tí wọ́n ronú débẹ̀ tí wọ́n lè ronú débẹ̀ pọ́n fẹ́ ṣe, ó wà lálìjánà. Oríṣiríṣi nǹkan ló kúnnà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n padà ń lò táa ń wò ta fi ń ṣe fàájì láyé yìí àwọn nǹkan tí ẹ pé wọ́n kọ́ nínú hadith wọ́n kọ́ nínú alkùránì náà ni ọ̀pọ̀lọpọ̀ tó fi ń ṣe fàájì fún aláyé tó fi ń nǹkan fún aláyé wà nínú ilé kó máa Ànábì ti sọ fún wa pé bọ́lọ́ ṣe dìsán àlìjẹ́nà. Iná fi líjànà tí gòrò fáwọn. Àwọn ẹlẹ́kùn kan àwọn yàrá kan wà Yòrò ọjọ́ hìrùn ha mi bá ti ní ha. Ọkọ̀ kásá Ànábì rọra sọ, làwọn èèyàn wá pìkì náà wá fi ń dìsán nǹkan mi. Yòrò ọjọ́ hìrùn ha mi bá ti ní ha. Ìjọ́ nǹkan mi wà mẹ́jọ bọ́lọ́ òfì ẹ̀sọ́ tá a fi máa rò pa fẹ́ ṣẹ̀sán fúrú ẹ̀ láyé. Ànábì nínú àwọn àlìjẹ́nà àwọn yàrá kan wà ń bẹ̀. Yòrò ọjọ́ hìrù

síyáàmù. Wọ́n dẹ̀ tún dùn àwẹ̀ gbígbà, wọ́n dẹ̀ tún máa ń bọ́ aláàrẹ̀. Wọ́n sọ láàbí lè lè wọ́n náà sùn ní yáàmù. Àwọn yàrá yẹn, àwọn special àwọn ọ̀nà tó wọ́n fi wà lórí WhatsApp yẹn tó ti TikTok lọ yẹn, ìgbà tó ti Facebook lọ yẹn ìgbà yẹn òun wà níbi tóun ti ń ṣe náfílà lọ́wọ́ tó ń ṣàdúrà tó ń bí ọlọ́run tó ń forí kanlẹ̀ fọ́lọ́run gbogbo àwọn tí wọ́n máa ń ṣerú eléyìí ànábì ní àwọn tún lẹ́ẹ̀sọ sílù kan ní nàìjíríà àwọn chinese ní ìsin náà lónìí ọwọ́ mọ́ ọwọ́ lọ ṣe ń gbọ́ṣe bọ́ yẹn báyìí ọwọ́ rò pé bá lè ṣe rí náà táwọn náà ṣe ọwọ́ lọ kọ́ àwọn oríṣiríṣi ilé ní tẹ́pẹ́ glass ni ẹ̀tọ́ wà ní ilé ọmọdé tó wà ń ta oríṣiríṣi àwọn decoration wà lọ ìrọ́ kò dàbí tọ̀hún eléyẹn lásán fọ́tòkọ́pì ni hmm, kò kí ń ṣe asìlù ah, ẹjọ́ torítọ́ ọlọ́run ní ṣókí síyàn gbọ́dọ̀ gbọ́rò yàn àlìjọ́nà bó ṣe dáa tó yìí kẹ́yàn wá jẹ́ ayé gbàgbé bẹ̀yẹn. kàmá ní hu wá kọ́ lè dún fi náà. ìpínlẹ̀ yẹn wẹ́ni tó fẹ́ wọnú iná. kàmá ní hu wá kọ́ lè dún fi náà rí. iná tó yẹ pé ọlọ́run má jà á rí ná. wàsùkú ń hà mí máa ń fàkọ́ pọ̀ àmà àgùn. iná jẹ́ pé àwọn tó bá wà ń bẹ̀ bí iná ṣe ń jó wọn bẹ́ẹ̀ náà ni omi àwọn oníwọ̀jẹ̀ ọlọ́run á tún ní kán tún máa gbọ́n mú bẹ̀ bọ́ ṣe ń mú bà ló ń já wọn lọ́nà ọ̀fun ló ń já wọn nífun

kí ni wọ́n sísà kí ló wá fẹ́ fi ṣàwámà táyé kí ló fẹ́ fi ṣe rẹ̀ léṣe fún tó dóde tọrún yàwó wá gbé ẹ jáde ìwọ́n náà sẹ́jà tó ń bẹ̀lẹ̀ nínú àkólé gáà sísà ẹ́ sísà ìwọ́n ni iléyẹn nìkan bá mi pa iléyẹn mi lẹ́kẹ̀ẹ́ mi lẹ́kẹ̀ẹ́ èyí tó dùn jẹjà lọ́wà nínú àdìjánà

ìbá fi àbúsùgbà ń jáde lọ kíyàn ni afádẹ́ ń padà sílé lọ́lọ́run sọ pásìkò tó bá olójú ọ̀nà ọmọ yàwó kan gba súnà onígun ni ó kàn gba súnà ní pòun ló ṣe sábàbí kú àfà ṣèbílẹ̀ ìgbà tá àfà kú lọ́dọ̀ alábẹ́kúta obìnrin kan jáìbò dẹ̀ jábọ́ látorí bíríjì sàpọ̀n sísàlẹ̀ pẹ̀lú àtàwọn tọ́jọ wà nínú mọ́tò ọmọ kékeré bí oṣù mẹ́fà wà nínú mọ́tò pẹ̀lẹ́sẹ́nì kankan nínú ọlọ́run tó mọ̀ ọmọ jìsán ilé yẹn fún wa tó fi yẹn ṣàkàwé títọ́ ọmọ ìyá wa tí mọ́tò dẹ̀ kọlù wọn nínú kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ tán wà táwọn dẹ̀ ti bẹ̀ padà sọ́dọ̀ lọ sáà kó wà sí lọ́lọ́run ṣe fún wa yẹn pé. ànáfóso tẹ̀bí kí aládùnníyà wà kọ́ di àlìmọ́. ẹlẹ́mí ní admission Náfúsù ìtẹ́ bí kí. Ẹ̀dá kan máa ń sunkún ara wa. Àdájọ́ níyà wà kan ní àlèmọ́ tí a nà sálámà tàbí ha tẹ̀rìnkù máa fi ha. أن السلامة فيها ترك ما فيها أن السلامة ترك ما فيها أين الملوك التي كانت مسلطة حتى سقوها بكاس الموت ساكيها Àmúwáyín alìmọ̀ olóko. Ẹlọ́wọ̀ aró olò tààrán tán fún sọ́torí ẹ̀tù wọn láró olò ẹlọ́wọ̀ tí wọ́n kọ́ ẹlọ́wọ̀ tí wọ́n ní. Ẹ̀nà alìmọ̀ olóko. ọmọ ọkọ̀ jẹ́ sọ́ ni mú ni wọ́n lè transfer. Ẹ̀nà alìmọ̀ olóko. Táwọn kan ti yó wọ́n lè tẹ́wó. Àwọn tó wá jórùkọ ẹ̀ lánàá àwọn ọlọ́lá tàná, Ayi na lẹ́tí kàná sí Musa lítọ̀ ọ̀nà táwọn. Àwọn tí ẹgbẹ́tọ́ bá ń bọ̀ ilẹ̀ máa ń rọ ni. Àtà sàkọ́bà. Àwọn tí wọ́n fi ọ̀pá àbírù kẹ̀rẹ̀ lásán lọ níkọ́ lọ mú ọmọ láti ilé wọn. Ọmọ yẹn bọ̀ láti skú ọba dẹ̀ wó báyá. Ah, ń ṣe ẹ̀gbọ́ kó ṣẹlẹ̀ ní àwọn ilé wa Yorùbá wa yìí. àìnà lè mú lóòkù. nínú ọba tó ṣe kò tí ìpẹ́ tó kú. àìnà lè mú lóòkù. láti dárúkọ àwọn ọba tí ò tí ìpẹ́ tó kú wọ́n ṣá pọ̀ rẹpẹtẹ. àìnà lè mú lóòkù lẹ̀

Àyínà ilmọ̀ olóko. Àwọn ènìyàn náà dà lónìí. Kàtà àṣàkọ́ra bí káàsì lè máa ò ti sáàkì ha. Wọ́n tó máa ń múni kúrò nínú ìgbádùn ti mú ọ lọ. Kàtà àṣàkọ́ra bí káàsì lè máa ò ti sáàkì ha látàrọ̀ lè máa rí lè máa ó ti yẹ sí kónú ha. Bébè kan tí yẹn lọ ń àti àkọ́lé

fàyín bàná ha. ọ́fíìsì mẹ́ẹ̀tì ránṣẹ́ sọ́run. fàyín bàná ha. ọ̀sẹ́ǹdì nǹkan kan lọ sọ́run kò sí màtílẹ̀ tó fẹ́ lò lọ́wọ́ ti kọ́ kalẹ̀ sí. fàyín bàná ha. ọmọ fi gbé bẹ̀ ní kí wọ́n kọ́ fún ara. bẹ̀kọ́ irin tó bàmá sí kanu ha. ṣẹ́ẹ̀sì tó bẹ̀rù ọlọ́run. fàyín bàná ha bẹ̀kọ́ irin. tí wọ́n ṣe wá sí àtàṣímẹ́ǹtì fún ẹ tó dé lọ. fàyín bàná ha bẹ̀kọ́ irin. wọ́n ṣe wá sí má fi ṣe kan lọ fún òde lọ. fàyín bàná ha bẹ̀kọ́ kò tún tó fẹ́ fi wẹ́dí gàùn ṣe ń jọ ìyàwó jẹ mùsùlùmí nìwọ. ìbànáhà àbẹ̀kẹ́rin. ó dẹ̀ gbọ́ wà sí ẹ̀ ó dẹ̀ dẹ̀. ìbànáhà àbẹ̀kẹ́rin. wọ́n ní wọ ọkùnrin kí ló fẹ́ kí ló fẹ́ dinú fún kí ló fẹ́. ìbànáhà àbẹ̀kẹ́rin. ọgbọ́nràn tó jìnnà sí. ìbànáhà àbẹ̀kẹ́rin. wọ́n ní kò ṣe sùúrù ìyàwó ẹ̀ ní kò tẹ̀ lára má tẹ obìnrin olóbìnrin lára. ìbànáhà àbẹ̀kẹ́rin. wọ́n ní kò má tilẹ̀kùn obìnrin olóbìnrin ṣe sùúrù dàsìkò tí. ìbànáhà àbẹ̀kẹ́rin. wọ́n ní kò obìnrin náà má bọ́ ṣọlẹ̀ fọkùnrin ọlọ́kùnrin. ìbànáhà àbẹ̀kẹ́rin. wọ́n ọba mẹ́sí kẹnu ha. Ìdé sí ìgbádùn yìí. Wọ́n ìbànà ha bè sáré ní. Ìjọba ẹgbẹ́ yẹn á tù lára ní. Ìbànà ha bè sáré. Ìbànà ha bè sáré. Tó bá kọ̀ tó yàrá ìgbàna. Ìbànà ha bè sáré. Tó ní ẹ̀wọ̀ ẹyẹ kí n já yóò rí mi dárí. Ìbànà ha bè sáré. Ẹ̀wọ̀ ẹ má fẹ́ sìn dọ́ọ̀lù mi. Ìbànà ha bè sáré. Ah. bàbá ní ìhà. Wàá sunkún kó tó. Wọ́n ha bè sáré ẹ̀kọ́ bàbá ní ha. Àjẹ̀ndájú ẹ̀kọ́ ẹ̀yìn á sunkún kó tó kú. Ayín bàná ha bèṣáré. Títà ń sọ fún tí ò gbọ́ yẹn. Ayín bàná ha bèṣáré. Torí ìdí èyà ń tọ́jú. Ọ bàbá ní ha. Àlàkọ́dé náà túká. Wọ́n ti sọ ìta. Nǹkan bí líta náà sí àti. Ìtọ́lọ̀ ń torí ìjọ kan tá máa pàdé ọ̀làkọ́dínà náà sọ àtúkà ìkọ̀bílítà náà sí àti fánú sí wàgìlá máyọ̀ bá wàyọ̀ hábò fánú sí wàgìlá máyọ̀ bá wàyọ̀ hábò àwọn nígbàgbọ́ wípé ó lóore ju kọ́lọ́lá kan débì kó máa há mọ́tò fún wa tàbá lè gbọ́ta àgbàta tẹ̀lé torí mọ́tò apadà gbúwá ṣánjẹ́ kan ṣùgbọ́n ẹ̀ta gbọ́ ta jọbára wá sọ ìtẹ́ ìyà àti bá lò ohun tí ò ní tán láíláí ni àbí ọlọ́ba kó jọ kó gbélé ìtàsọ ní ìbádàfàwátàsọ́ àtàwà náà ta gbọ́ àwùjọ yín bí ọlọ́májú dàrú ibi tó ní kálùpọ̀ náà ti ọlọ́májú bàjẹ́ àwọn bàbá wa ìmọ́ọ̀mù nílùú làrú bí àárí tí wọ́n tẹ́lẹ̀ adágbọ́n rúsẹ̀ ká tó bẹ̀rẹ̀ ètò yìí ṣùgbọ́n àwọn jìn díẹ̀

والله هذا بيان للناس رحمه وروعيد المتكين فجعل الله أكبر والله يجي أكبر والله واسع واسع يمكن يقول الجنة